ní ìtẹ̀síwájú àlàyé tá à ń bá lọ lánàá èyí tó yẹ pé fúnra ti jẹ sára ti bẹ̀rẹ̀ látara pé ẹ̀sìn Islam ìnà sí ìnà ẹ̀sìn Islam taari ẹ̀sìn ìrọ̀rùn ni a ti mú àpẹẹrẹ wá fún wa láwọn ojúpànà tí ọlọ́run bá rí jọlá tó ti ṣe ní ọ̀rùn fún wa nínú ìsìlá tó ti ṣe àwọn nǹkan fún wa ní ọ̀rùn nípa ìsìlá ó jẹ́ pé kí mùsùlùmí òdodo tí a bá mọ lóru a mọ̀ pé dá látara ìrọ̀rùn tó lọ́wọ́ bá ìṣẹ́ aláṣẹ fún wa tó jẹ́ pé tá a bá mọ lóru ìrọ̀rùn tó lọ́wọ́ bá ìṣẹ́ aláṣẹ fún wa yìí ó ti tó wa kò yẹ ká tó wá máa kọ́lẹ̀ àbí ká máa kó tuntun láti má máa ṣe àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ìṣẹ́ aláṣẹ fún wa láti ìgbé ká ṣe. nínú àwọn àpèjúwe tá a mú wa fún wa tó jẹ́ pé ọlọ́ọ̀bá ní sọ láti nǹkan fún wa ní fúyẹ́ ń bẹ́ ó sì fún wa ní rọrùn àmọ́ ni láàánú pé ní àwùjọ tá a wà yìí àbí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwùjọ àwọn ìrọ̀rùn tọ́lọ̀ọ̀bá ní sọ láti fún wa àti wọ́n fi àwọn kankan fún un tó pé kí wọ́n fẹ́ dà ẹgbẹ́ ìnira tá a wá fẹ́ sọ di ẹ̀sìn tó jẹ́ pé báwọn Yorùbá ti wù kọ́ báyìí a máa wù gbà tó jẹ́ pé kò tẹ̀sìn pé tó dẹ̀ jẹ́ pé tọ́lọ̀ọ̀bá kò sí nínú irú àwọn nǹkan wọ̀nyẹn nínú àwọn ọ̀nà tí ọlọ́run bá dìgbọ́lá tó fi ṣe ìdẹ̀kùn fún wa tó fi ṣe ọ̀run fún wa òun náà ni pé ọlọ́run bá dìgbọ́lá tó bá pa wá láti ká ṣe dáadáa kan nínú ìdẹ̀kùn tó ṣe fún wa yóò wá sọ oore ńláńlá tí ń bẹ bí ká ṣe dáadáa yẹn fún wa nítorí kí ni nítorí kó bá wa sábà kó bá wa lọ́rùn láti ṣe yóò fi ládàá báyìí nígbà bí ẹ̀ bá ṣe nǹkan báyìí nítorí kó bá rọ̀ wá lọ́rùn tó bá tàní ká ṣe kí o sọ fún wa pé ẹ̀sán báyìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ládàá báyìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè má fẹ́ wú ọ wú ọkà ṣe èyàn sì fìfẹ́ máa kọ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó bá ní ká jìnà sáwọn kankan kí àtúní yóò ẹ̀jìnà sí ẹ má dé bẹ́ẹ̀ yóò wá sọ ẹ̀ṣẹ̀ tó wà bẹ́ẹ̀ yóò sọ ìjìyà tó wà bẹ́ẹ̀ yóò sì sọ àbúrò tó wà bẹ́ẹ̀ fún yà bóyá láyé bíi ni àbí tó bá dijọ́ ògbéjà kìí àmà so àpẹẹrẹ lẹ́yìn ó pọ̀ gan-an sáàmù rí pé anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé bẹ́ẹ̀ bá ṣe nǹkan báyìí láàdá báyìí níbẹ̀ fún bẹ́ẹ̀ bá ṣe nǹkan báyìí nǹkan báyìí lórí bẹ́ẹ̀ eléyìí nínú àwọn ojúpọ̀nà tí ìsìláàmù ti ṣe ìdẹ̀kùn fún wa náà ni ó jẹ́ pé a gbọ́dọ̀ wá sí kíni a gbọ́dọ̀ fi fún pínpín káfí múra wa níbẹ̀. nínú àpèjúwe tá a fẹ́ mú wá fún alálẹ̀ yìí ibi tí ìsìláàmù ṣe ìdẹ̀kùn fún wa tí anabi sallallahu alaihi wasallam tó sàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ fún wa jẹ́ pé ìdẹ̀kùn náà ló jẹ́ fún wa àwọn tí àwọn èèyàn fà lè fúnra wọn láwùjọ náà wá sọ́jú wàhálà mọ́ra wọn lọ́wọ́ òun náà ni àlàáfíìkọ̀ àlàáfíìkọ̀ ẹ̀rí pé lánàá a sọ nípa sinakorokọ rẹ̀ azawaj ìgbéyàwó ṣe inú tọ́lọ̀ ọba àlejòọ́lá inú tó bá rọrùn dé òun náà ni zawaj wa ìgbéyàwó wa a máa sọ ní nǹkan tó le fúnra wa látara pé àwọn nǹkan tí ò sí ń bẹ̀ àfikún ni wọ́n ń jẹ́ ìlera fáwọn èèyàn àìsísọ ewu ti bẹ́ẹ̀ àti gbogbo aburú ti bẹ́ẹ̀ láwùjọ ti tẹ̀lé fún láàrin àwọn èèyàn. àlàáfíìkọ̀ kí náà pè ní àlàáfíìkọ̀ òun náà ní nǹkan tó gbajúmọ̀ lẹ́nu inú èdè wa pẹ̀lú pé ìsọmọlúkọ àbí ká sọ pé ìkómà àbí ká sọ pé ìkọ́mọjáde eríṣiríṣi àbí ká sọ pé ìkómọjáde eríṣiríṣi ó kọ òun náà là á máa sọ àbá àlùmíì níta fẹ́ ló bẹ̀rẹ̀ ni pé ìsọmọ lẹ́yìn gbàtà bá bímọ tán bó láti kí ni á ṣe gbàtà bá bímọ tán bó o láti fún lóko ọ̀nà wo la gbà tí ọmọ yóò fi máa jẹ́ pé ó kọ̀ tí ó máa jẹ́ àbáwọ̀ ìṣòwò ìsìlámù ní káṣí àdébí sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀gbà wọlé ìfún wa ẹ̀ ó sọ fún wa ní pọ̀tíwẹ́wẹ́ tí ó sì mú tí ó mú ìnira kankan lọ́wọ́ kò sì mú ilé kókó kankan lọ́wọ́ fún yà àfẹni bá fẹ́ ti kíni àfẹni bá fẹ́ mú un kókó fúnra rẹ̀ nínú hadith anabi sallallahu alayhi wa sallam anabi kọ́ alẹ́ kọ́ hadithu hadithu samro ọ̀kan nínú àwọn sahaba anabi ridwanullahi alayhim ó ní qala rasulullah sallallahu alayhi wa sallam ó lánàá bí sallallahu alayhi wa sallam sọ pé kullu gulamin rahinatun bi aqiqatihi تذبح عنه يوم سابعه ويسمى فيه ويحلق رأسه àdìsí yìí àwọn alùsùnàn pátápátá ni wọ́n gbà wá àwọn làásì ní alùsùnàn àwọn náà ní Abu Dawud at-Tirmidhi an-Nasa'i Ibn Majah àwọn yìí ni wọ́n ní àwọn tí wọ́n ti ń sọ ní asùnàn sunanu Abi Dawud sunanu Tirmidhi sunanu Ibn Majah sunanu an-Nasa'i an-Nasa'i so àwọn àgbà Abu Sunan ni wọ́n gba àdìsí táwọn sọ yìí wá anabi sallallahu alayhi wa sallam ó ní kullu kullu gulamin rahinatun bi aqiqati ó ní gbogbo ọmọ kọ̀ọ̀kan pátápátá òun náà la so papọ̀ mọ́ ẹran ìkómọ rẹ̀ lápá aso ẹ̀mí ara ọmọ yẹn aso papọ̀ mọ́ ẹ̀mí mọ́ ẹran ìkómọ tí ó pa ọ̀rọ̀pọ̀ táwọn afa sọ lórí pé kó la fi so mọ́ ẹ̀ tá a so ẹ̀mí wọn papọ̀ mọ́ra wọn òun náà ni pé àwọn afá mi ní ọmọ tí yorùbá fi lè pa àfikọ́ rẹ̀ wọn ó di lọ́wọ́ tó bá jẹ́ ògbéjà lè àmọ́ wọn níjó sì pẹ̀ fóbi rẹ̀ òbí tí ò pa àbíkọ̀ tí ò pa ẹran fọ́ ma tó ọmọ yẹn nínú tí ó kọ́ ní fún tó bá jẹ́ ògbéjà lè àmọ́ náà ni pé wọn níjó síkìlì wọn ò ní jẹ́ kó sì pẹ̀ fóbi rẹ̀ ọmọ náà bá wà nínú àwọn tí yóò sì pẹ̀. ànábì wa àkíkọ̀ tá à sọ yìí ẹran súná tá à sọ yìí ẹ ànábì ní tó dùbàṣú àánú yẹ́wùmọ̀ á pa á fún ọmọ yẹn yẹ́wò máa tàbí ẹ̀yìn ní ọjọ́ kejì tàbádì ẹ̀wọ̀n kaba wọn lọ́jọ́ kejì tàbádì kejì tàbádì anabi wa ni wàyí sàmà á sọ lórúkọ wàyí ìlẹ̀kùn ràṣùwù á sì kiri á sì pa àwọn ìwé ẹ̀ ntí wọ́n pè ní bá wọn. sábà lọ wọlé sí kí ni anabi láti anabi ní tudbahu anhu yawma sabihi á pa fún ní ọjọ́ keje ibi tá a ti bẹ̀rẹ̀ sí mú ìlú gbogbo afúnra wa díẹ̀ díẹ̀ òun náà ni pé ọjọ́ keje tá a nàbí sọ onísìn á wá dúró pé ọjọ́ kẹjọ làwọn ti tó a ọjọ́ kẹjọ láti tó a bí ẹ bá bí ma lónìí ẹ kí lọ́jọ́ òní là wà yìí lọ́jọ́ àlàrúbá ó yẹ kéèyàn sọ ọmọ náà ló kọ kéèyàn sọ ní ọjọ́ ìyóhun tẹ́yàn bá bí ọmọ òun kí òun tó wọ̀ lónìí gbogbo ọmọ tí wọ́n bí lónìí síwájú kí òun tó wọ̀ kí mọ́tò bí tó tó bẹ́ẹ̀ ó bá kó ọmọ òun ní ìbámu pẹ̀lú ìlànà nábì sallallahu alaihi wasallam bá nábì ti gbé wá fún wa tí ò sí ìyèméjì bẹ́ẹ̀ òun náà ní pé irú ọmọ òun ju àtàlátàlá kù nítorí pé kí ni ìjọ kejì ìlànà lè ṣe ìyàwó máa ń sáà bẹ́ẹ̀ bá bí mọ́ndé dá ìkúta àwọn aráyé kù àti máa ń pè tán èèyàn wá bímọ. ìgbà wọlé yóò kó a kò ní ọjọ́ ọ̀la gbà. nítorí pé lásìkò tá a wà yìí ní ti báyìí a ti wà lálẹ́ àlàbísì a ti wà lóru àlàbísì báyìí a ti mú páàkì kan ní ọjọ́ àlàbísì. bẹ́ẹ̀ bá bímọ lásìkò tá a wà yìí nìkú ẹ́ láti ìgbà tó ti wọ̀ yìí títí tó fi di kóró tó wọ̀ ní ọ̀la ọmọ yẹn a kò lọ́jọ́ òru. àpò ní ọjọ́ ọjọ́ ni anabi ti ọjọ́ yẹ sára ọmọ yẹ ọmọ ọjọ́ rẹ ó tún wà pé ìjọ tá a bí ọmọ òun náà lọ́jọ́ wo òun ìjọ ìjọ kẹta ìjọ ìjọ ìjọ ìjọ àwọn ní rárá o ìjọ ni ọjọ́ táwọn ìjọ tán bí ọmọ onísìn wọn yọ ọkọ ọjọ́ ayé di de zero pé ọjọ́ rárá náà la bí ọmọ bẹ́ẹ̀ ni ọjọ́ tá a bí ọmọ lọ́jọ́ àkọ́kọ́ tá a bá sọ pé ọjọ́ kejì ọdún ẹ̀ tá a bá ní ọjọ́ ọdún ọjọ́ kejì ọdún rí i pé ọjọ́ pé ọjọ́ àkọ́kọ́ lẹ́yìn ọdún ó sì pé ọjọ́ ọdún gẹ́gẹ́ fún rẹ̀ òun ọjọ́ kẹta ọjọ́ kẹrin bá a ti máa ń ka ọjọ́ ayé mu a máa ń ka ọjọ́ ayé láti jọ sí kíni láti jọ sí ìta àbájọ tàbá sí ọmọ ni báyìí sọ̀rọ̀ àwọn ẹ̀rọ fọláwọ́ sọ ni tí ó sì tí ó sì dàrú inú tó wá jẹ́ ìdójú ni pé àwọn ẹni tó wá láyà láyà wọn wá ní sọ òní níjọ́ kẹjọ rẹ̀ àlejò ní ẹjẹ́ ní kíni yẹ́wò máa sàbẹ̀ ẹ̀yìn ẹ̀ sàbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ọjọ́ kejì ẹ̀yin wà ní onídọ̀jọ́ kẹjọ jọ́ kẹjọ làwọn ti tó eléyìí bá ní sọ̀rọ̀ àwọn àti sọ̀rọ̀ bá ní ti di wa pọ̀ ọjọ́ keje tá a wá sọ fúnra wa yìí inú tá a nàbí sọ̀rọ̀ àwọn àti sọ̀rọ̀ ní ní àpè lọ́jọ́ yìí ẹ́ àbí sọ̀rọ̀ àwọn àti sọ̀rọ̀ ní ní àpè ẹran inú súnà nàbí ni pé ó bá jẹ́ pé ọkùnrin lè yẹ bí kéèyàn ó pa ẹran méjì tó àyè bí ọmọkùnrin inú súnà nàbí ni kéèyàn ó tọ́ ẹ̀kọ́ obìnrin ní ọ̀pá ẹ̀yọ̀ kan nínú kúrò ànábì sọ̀rọ̀ àwọn àdìsọ́lá mu tí wọ́n fi tẹ̀lé pé ní wàyù sàmà ọjọ́ kejì tá a sọ yìí náà á sọ ọmọ náà ló kọ sàmà á sọ ló kọ kí láti wá sọ ọjọ́ tá a sọ yìí wàyù ìdàkù fìlì á wàyù á tún ìrìn ẹ̀ yìí àwọn nǹkan tí àwọn kan tá a lè ní ká ṣe ní ní ọjọ́ keje nígbà tí a bá bímọ ẹ rí i pé tábàtú wà lọ́wọ́ hadith mi nínú àwọn hadith anabi sallallahu alaihi wasallam a rí pé anabi bímọ anabi sì sọ lóko nígbà tó bímọ yẹn tán anabi òjò ó dijọ́ keje ẹ́ kò jẹ́ ó dijọ́ keje tánàbí sallallahu alaihi wasallam tánàbí sọ lóko nígbà tí wọ́n bí Ibrahim nígbà tí Maria al-Qibtiyya nígbà tó bí Ibrahim fún anabi sallallahu alayhi wa sallam kí ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn wọ́n bí màyí májúmá ni nígbà wọn àtúmọ̀ májúmá anabi sallallahu alayhi wa sallam anabi wa jáde sí àwọn sàhábà láàárọ̀ ọjọ́ òun ẹ́n anabi sallallahu alayhi wa sallam wà ní sọ ìyàwó mo bí màmá jùmá yìí o ẹ́n anabi anabi ibrahim sọ́ni ibrahim so eléyìí òun náà ní ẹ̀rí àti ìpìlẹ̀ tí èèyàn lè gbára lé látara pé kíni látara pé bí èèyàn bá èèyàn lè sọ ọmọ èèyàn ló kọ́ tí èèyàn bá ti bí tá òbí mọ̀ báyìí kí ló kọ́ ọmọ rẹ ọkọ̀ ti jẹ́rì èèyàn lè sọ ọbẹ̀ inú súnà nàbìsọ̀lá àdìsọ́lá ló wà tó bá ti ṣe pé ìjọ́ òun náà ni èyàn fẹ́ sọ lóko èèyàn lè sọ lóko níjọ́ kejì yẹn tó kí wá ní àwọn nǹkan tá a ti wá gbé kọ́ra wa lọ́rùn tá a fi ń kó ìnira bára wa ó jẹ́ pé ẹlòmíì lè rò pé kò ní òun lára àmọ́ ní ẹlòmíì lára ẹlòmíì ló lówó àìní ọlọ́wà wà bẹ́ẹ̀ àmọ́ níta ẹ ti dálẹ̀ òun ó ti dàbí ẹ̀sìn ni ẹlòmíì nǹkan tó yẹ kó ṣe nínú ní nǹkan tó tó jẹ́ tọ́ rẹ̀ nílẹ̀ sí yóò wá pa á bí ọdún kan ọdún méjì ẹlòmíì wà torí ẹ̀ kọ́lá kò ní pẹ̀lú ọmọ kò ní pẹ̀lú ọmọ kò ní kò ní pẹ̀lú àfikọ́ àìmọye ọmọ mi ní ti báyìí ni mo pa àfikọ́ rẹ̀ tẹ́lá wà lọ ibi ló pàdé òfin pa àfikọ́ rẹ̀ kéde bí wọn lágbára ká ṣe àfikọ́ ní súnà bá nàbí ìbínú ká ṣe bóyá ni pé àwọn nǹkan ìnira tá a gbé kọ́ra wa lọ́rùn òun náà ni wọn lágbára ẹ̀ tó padà wá pa tó jẹ́ súnà jù súnà nàbí sọ̀rọ̀ bá wà lọ́sọ̀lá lérí ẹ̀ tó a gbé òun náà ni pé tábà fẹ́ kọ ká ní àfa àkànní wà bá kọ àwọn aláàfà tí wọ́n wà kọ tí wọ́n gbé sí ojúbà ọmọ jáde tí wọ́n ṣe kíni tí wọ́n bá gbé ọmọ náà jáde tí wọ́n bá wa tọrọ àlùbáríkà fún ẹ́ tí wọ́n bá wa ra àlùbáríkà fún ọdẹ so gbogbo àwọn nǹkan yi àdádálẹ̀ ni o jẹ́ pé kò lẹ́rìí kan látọ̀dọ̀ ọlọ́run jẹ́ kó pé wà lẹ́yìn látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àdádálẹ̀ gbáà ni ìwé lẹ́yìn nísìnyí òun náà ló kẹ́ lómi lágara ó dẹ́ lómi lágara tí òjò ṣe kíni ni kí ló bá o tu ó sùn kìí ṣe pé kò ní kí ni pọ́blẹ́mù ẹ̀ náà ni pé kí ni owó tá fi tẹ́ nílò fáwọn apá owó tá a mọ́nú àwo oúnjẹ iná lè yọ ọmọ a tá fi dáná ọ̀rọ̀ owó tá náà gbogbo ẹ̀ pátápátá owó eléré àwọn tí ó kó eléré nù wa àwọn tí ó kó àti islamic àti olórin náà gbogbo àwọn tí ó kó lórin gbogbo yìí náà níwà síjọ yáàkí tó lè kó mọ̀ yìí nìkan àbí ó ti ẹ̀kẹ́rẹ́ jù tí mo gbọ́dọ̀ níbi two hundred thousand lè kéré kéde kéde kó kó mọ̀ nítorí pé kò wá ní two hundred thousand wọn nìsín yóò wá ní kíni yóò wá ní gbogbo de ìyàwó àbúrò mi náà tó náà fẹ́ bí ma ẹ pàṣẹ ní ẹ̀ náà ẹ̀ ń wo

tó àwọn míì wọn lọ́jọ́ ìyàwó wọn ni ó tó máa kó ma wọn ẹ dákun nítorí kíni nítorí pé nítorí jẹ́ súnà ànábì sallallahu alaihi wasallam gọ́gá ẹ̀ àmú àwa mú àwọn àlàbọ̀rùn tó fẹ́ dẹ̀rù ẹ̀gbọ́n àlọ́wọ́ àwọn tó sì yẹ kí wọ́n sàlàyé rẹ̀ fún wa wọn ò ní sàlàyé rẹ̀ ẹ̀ nítorí nǹkan tí wọ́n ṣe kíni nítorí pé táwọn náà là á bẹ̀ wọn ò ní lè sàlàyé rẹ̀ fún yín kẹwàá ní àbá ẹ̀dẹ́kùn ẹ̀dẹ́kùn fẹ́ máa gbó kọmọ jáde káfọ̀ wá sọ fún yín pé à èwo ni gbogbo mọ́kọ tó sọmọ rẹ̀ sọ bẹ́ẹ̀ kó máa ojú kọmọ ló pọnù òun ò ní sọ bẹ́ẹ̀ fún nítorí pé kíni tó bá ti ṣe léyìn nídìí láàyè kò sáà kò nídìí àwò tó bá ti ṣe léyìn nídìí láàyè kò tó bí tó bá ti ṣe léyìn nídìí láàyè kò sákòwé bẹ́ẹ̀ ni gbogbo à ń pàkòwé à ń dé kíní kan mọ́nú àwò gbogbo ẹ̀ pátápátá kò sí nǹkan kan tó lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ tó o kọ́ ma tába ti tó ma múra wa ẹ kò tí ẹ bí ìdíkò tẹ pé kíni kan pé ẹ dábàá bá tó kọ́ pẹ̀lú ìfowópamọ́ tó fẹ́ sọ màdé ló kọ́ fúnra rẹ̀ àìmọye ànábì sallallahu alaihi wasallam wọn gbọ́ màtọ́ wá bá ànábì sallallahu alaihi wasallam jọ kan bàtà gbọ́ wá bá wọn gbọ́ lẹ́sẹ̀ wọn wá rí pé

Aisha àwọn tó bá nàbí sallallahu alaihi wasallam pé gbogbo àwọn tó ń jẹ́ orogún mi gbogbo wọn ni wọ́n ní orúkọ tá a máa fi pè wọ́n ẹ ọmọ sálàmà àbí ọmọ fúlàní ọmọ fúlàní tó máa fi pè wọ́n ma ó wá lówó nǹkan máa fi kókó ọ̀ká pè wọ́n náà nígbà tí wọ́n bí kí àtúnwá tó jẹ́ ẹ̀gbọ́n tó bí ma wọ́n wá gbé lọ ẹ́ anabi sallallahu alaihi wasallam sọ pé orúkọ rẹ̀ abdullahi yóò máa jẹ́ wa anti umu abdullahi so abdullahi a máa fi pè ọ́ tó máa jẹ́ umu abdullahi wọn náà ló fa ali bi hadith mi sábà sọ̀rọ̀ nípa aisha ẹ́ wọ́n ní ana umu mu'minin umu abdullahi aisha radiyallahu anha wọn látọ̀dọ̀ ìyá wa mu'minin umu abdullahi aisha òbí ọmọ àgbà bóyá ní pé ẹni tó bímọ tó jẹ́ abdullahi ọ̀nà nìkíni òun náà ni asma ẹ abdullahi ibùnú kínní abdullahi ibùnú bẹ́ẹ̀ sòṣìdì yìí òun náà láti rí i pé obìnrin kò dìgbà tó bá bí mẹ́ta tó máa fi orúkọ ọmọ kan pè é a lè forúkọ ọmọ tí òbí pè a sì lè forúkọ ọmọ àgbúrò rẹ ọmọ ẹ̀gbọ́n rẹ a lè fi pè òsì àgbà tó burú bẹ ọkùnrin là lè fi pè ọkùnrin òun náà là lè fi pè a máa wá pè ọ ní bàbá lágbájá lágbájá tó bí bẹ́ẹ̀ ọmọ àbúrò rẹ àbọ̀mọ̀ ẹ̀gbọ́n rẹ ewu bẹ́ẹ̀ o ṣẹ̀ríà ìsìláàmù farama kọ́kàn ẹ̀ nítorí wàhálà ń bẹ́ẹ̀ tẹ́ bá ń fi ẹnìkan níbà bẹ́ẹ̀ nìkan kí ọkàn mọ́ àmọ́ òun pé àà àbí ó lọ́wọ́ tí wọ́n ṣe bí ni àyọ́kùn ní lọ́wọ́ sí àmọ́ tó máa ń fi ìyá orí ìyá pè ọ̀rọ̀ ìyá yìí a ma oyún oṣù mẹ́sàn-án kò lè dàrú àmọ́ iṣẹ́ tó fún ṣe lára obìnrin tí ó fi bí ma tó lè dàrú ẹni tó bá jó ní ìranù nísìn alẹ́mọ́ bẹ ẹni tó jọ ọmọ gangan ni wọ́n bá ń bì yóò kàn sọ fẹ́ nìkan ni tí a yóò kàn ní sọ òun ẹni tó lóyún ní àmọ́ obìnrin kò sí bá a ṣe lè ṣe tó lè dàrú ìjẹ́ ìyá obìnrin kò lè dàrú òun náà ní tẹ̀lé àbí ní ẹbí bàbá wọn ó kó bàbá kálukú ni ẹ máa fi tè ẹ máa fọkọ àbọ̀ ní bàbá tó ewu ẹ máa da wa lálẹ́ àmọ́ tó bá jẹ́ ìyá ìyá lè fi ìyá lòdì pé bí káà ti lọ òun náà ní pé ìṣẹ̀dá ìsìlámù ṣe ní ọ̀rùn fún wa níbi àlàáfíìkọ̀ ó ṣe náà fún adé wípé bá a bá pẹ̀rẹ̀ àfíìkọ̀ yìí tó bá jẹ́ pé ọ̀ lágbára bó ṣe pẹ̀rẹ̀ ọ̀hún tán ọ wá gbé ní kèríkèrí omú ìtẹ́yìn náà máa jẹ́ lé ọ wá mú bájúbájú ọ̀yà ẹ̀lọ́gbẹ̀ fún alágbájá ẹ̀rọ àfíìkọ̀ náà nù ẹ̀lẹ́gbẹ̀ fún alágbájá ẹ̀lẹ́gbẹ̀ fún alágbájá oṣù sára àwọn tálíkà bẹ́ẹ̀ ó ti ṣe àfíìkọ̀ nù kọ́dà bó ta tẹ́ǹtì èmi lọ́dọ̀ ẹgbẹ́ àwọn òṣèlú ta níwọ̀n ní ṣe pẹ̀lú kéèyàn kóma ó ti kóma náà ni kò sí pé ẹ àkàtọ̀ ọmọ ló kọ lónìí ni tí àbá àti máa ń dá àlàkàtà wọn ẹ àkàtọ̀ ọmọ ló kọ lónìí á padà kó tó bá yá ṣé wàá rí ọmọ tó ṣẹlẹ̀ àwọn àkàtọ̀ ọlọ́kọ̀ ọ̀hún nísìnyí wọ́n ti pẹran jọ́ náà o àwọn míì máa ń pẹran wọ́n ti ṣe kí ni àwọn àwọn àkàtọ̀ rúrú ó làá àkàtọ̀ ọmọ ló kọ ni tó bá yá wọ́n ti wá láwọn ti kí ni àwọn ti ẹ̀fẹ́ kó gẹ́gẹ́ báyìí ìmọ̀ ìnáàkà ni nínú ẹ̀sìn iṣẹ́ ti ṣe òun òun náà lè ṣe kíni ẹni ṣe tọ́lọ̀ nípa ìṣẹ̀kú náà ní àkókò téèyàn bá sì lágbára nínú ẹ̀sìn Islam téèyàn bá lágbára ṣé nígbà tó pẹ̀lú ìtàn kò tó wá lágbára láti ṣe láti pe àwọn èèyàn sí iná wá jẹ́ kò sí ìyàtọ̀ tó burú délé yìí náà ara ìjẹ̀kùn tí Islam ti fún kálukú wa náà ni kò tẹ̀lé ní ìdí pé bóyá ìjọ àṣà bá àgbóyè sọ àbáyọ̀ wá bá àgbókọjá lè pàṣọ àmà bàbá náà bá ń lé wá kó náà wá jẹun ẹ̀yìn bá ìṣòro náà kó wá jẹun ẹ bá ti jẹun náà kálukú kọrí kì í ṣe pé tí ó ṣe ni pé a àfẹ́ gbó ọmọ jáde ẹ̀ ọkọ ọmọ fẹ́ ha tani bàbá pé ó náà ha orúkọ ọmọ ti ha báyìí àbí orúkọ ọmọ wọn lọ lè bá a gbé wa léènì ó fi lè gbé wa ó yẹ máa dá o bàálù torí ti di rọ ẹ máa pa abọ́ káwọn èèyàn tó gbẹ bẹ́ẹ̀ gbẹ́ni tó gbẹ sáà fẹ́ gba ọkọ̀ bọ̀ lọ́wọ́ wọn. lọ́wọ́ bá a lè fún wa níbi kíni kíbi àkíkọ̀ náà báṣijọ́ tó ń bi náà ni sọ́ọ́lù kọ́ oṣìṣọ́ kejì náà ni fáàrí ilé ọmọ rẹ kálàkẹ́sì lọ́nà kó fún onígbàjámà tó bá mọ irú fáfún ààrẹ pa kéwé dandan ni kó wá ní à onígbàjámà kálùkọ́ lọ sí kíní kan tó kéyìn ó fa tó bá ti lágbára fún ààrẹ ké tọmọ rẹ ló kọ tó eléyìí nínú àwọn ìdẹ̀kùn tí Islam ti ṣe fún wa ni tó jẹ́ pé àìgbà ìdẹ̀kùn wọlé ọ̀pọ̀lọpọ̀ wàhálà wọn náà ní dá sáwọn yẹn lọ ẹlòmíì ò torí ẹ̀ kò ní ti sún ẹran ẹlòmígbà tí ó bá tó wá pẹ́ ẹran tiẹ̀ náà yóò padà mọ́ apá bẹ́ẹ̀ lẹ́yìn kíni bẹ́ẹ̀ lẹ́yìn àìmọye ọdún ẹlòmíì ò tiẹ̀ nípa mọ́ rárá tó gbogbo eléyìí ó yẹ ká sí kíni ká jìnà sí i ká mú ìjẹkùn sí ọlọ́run àdìgbọ́lá sí fún wa. nínú àwọn tí tọ́lọ̀ ọba àdìgbọ́lá ọ̀nà tí a gbà wáyé ìdẹ̀kùn ni ó sì dẹ̀kùn fún wa bàbá tó wá kó láyé náà ọlọ́run ọba tó sì dẹ̀kùn fún wa bẹ́ẹ̀ náà alábi sàlàyé rẹ̀ wa bàbá tuntun ẹ̀yìn gbà tán bí wa nù. tó àwọn oníjẹkújẹun ẹ̀sìn bá àwọn àwọn aládàáda lẹ̀ gbogbo ọ̀rẹ́ wọ́n ti lọlé lórí àwọn èèyàn ibi tá a gbà wáyé wọ́n ti lè dúró bẹ́ẹ̀ <laughs> ọ̀nà ibi tá a gbà wáyé wọ́n lọ lè dúró bẹ́ẹ̀ ṣe á ẹ mú òkú ma wá ni àwa tún kúrò àwa tún kúrò láyé wọ́n tún lọlé dúró de wá mẹ́ẹ̀ àgbo òbídáwù àá kò sí láti nílẹ̀ kọ́dá yóò di ẹ̀dùn á lè dúró de yàtọ̀ àbílẹ̀ àgbọ̀ ẹ̀dá mú ẹ̀dá gbà tọwọ́ wọn náà kò tó dẹ̀ jẹ́ pé gbogbo eléyìí wàláhì ìjẹ̀kùn lọ́wọ́ bàlẹ́ pẹ̀lú àti ìfún abẹ́yìí anabi sallallahu alayhi wa sallam ó sì sàlàyé àwọn ìdẹ̀kùn ìdẹ̀kùn rẹ̀ fọlá anabi sallallahu alayhi wa sallam tún fa kàláyé ní ògbéjà ayé ara rẹ̀ àwọn sàlẹ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn náà ṣe é hàn wá nínú ògbéjà ayé wọn káàfin mọ̀ ike kíní yìí ó dùn ṣe sẹ́yìn pé táwọn ibà sọ̀rọ̀ fún arísì tí òwá ṣerú ẹ̀wò rú pẹ́ àwọn tàbí àdéhùn sọlá ọ̀rọ̀ sọlá ń kọ́kọ́ lẹ́nu àdébì àwọn náà ti ṣe é àwọn afá ìrere ìṣíwájú àtàwọn tó ń sì nínú ti ṣe é ó sì rọrùn náà sì lórí wà torí pé ni ẹ wá rí nígbà tó kú bá kú lába jáde láyé wọ́n tún sọ yìí náà di tẹ̀lé mọ́ nípa ẹ̀rọ ìdẹ̀kùn tí islam ti fún wa anabi sallallahu alayhi wa sallam anabi sọ bí àwọn ibi tá a sì rí ládàá nígbà tó kú bá kú anabi kọ́ wa kpọ́ la ṣe tó kú bá kú anabi kọ́ wa kọ́dà bá ti gbé sáré anabi kọ́ wa bá ti tí ohun tó kú la anabi kọ́ wa tó anabi ti jẹ́ kó yẹ wa pé sáré fi gbẹ́tẹ̀ rí wọn anabi ni alahadu lana wa shaqqu li ghayrina anabi ni ká gbé sáré ta pé ní lahadu sáré tí tún ní yàrá nínú anábì ní tiwa nù wọ́n ṣàkóso lẹ́yìn náà àwọn míì dáyàtọ̀ tiwa àwọn náà ní ìwé ìsangbẹ́ tẹ́kùlé ní tiwọn anábì ní àwọn ìjọ míì tó yàtọ̀ tiwa ni wọ́n ní. amánátara pé ntí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mú lọ́kùnkún dùn òun náà ní pé sáàsì bẹ́ẹ̀ ti sí káláyọ̀ fìdáwù ẹsìn bẹ́ẹ̀ ti sí kẹ̀sẹ̀ máa dáná òun náà ní pọ́blẹ́mù ẹlòmíì yóò mọ̀ wọ́n pé kí ẹ̀sẹ̀ tó máa ń gbẹ́ láàdùn ìyẹn bá fẹ́ gbẹ́ láàdùn gbà ní ẹ̀lẹ́ lọ́wọ́kàtí márùn-ún ẹlẹ́mọ̀ tí wàá rò pé ẹlẹ́gbọ̀n ẹ̀ ṣe ẹ̀ ah, ṣe bẹ́ẹ̀ lè pé àbẹ́ni ní tó dájú náà láàbì àwa ni wàá lè pé pé ah, ilé tá a gbé gan ilé ayé ilé tá a gbé fúngbà díẹ̀ láyé ẹlòmíì ń kọ́ lọ́dún márùn ẹlòmíì ń kọ́ lọ́dún mẹ́ta wọ́n ti bẹ̀rẹ̀ léwu nísìnyí àti ẹ̀mọ́jọ́ tó ti wá kó síbẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ nísìnyí láti tó abá kíníkà ni wọ́n sàn ti jẹ́ lórí ẹ̀mí ilé ayé tó fi lẹ́gbà kan ilé táwa ilé sàárè pépé bẹ̀rẹ̀ àwa bá lọ sí àlùkìyàmà àwa nílé ní sùúrù wákàtí mẹ́ta wákàtí mẹ́rin láti gbẹ́ láhádù sí ìdáná bí sọ̀rọ̀ àlùfáà fún un ló dáa nínú sàárè àwọn àtìkẹ́ni àkànṣe bá ṣe rí ẹlòmíyàn kùlé náà ni lọ́dún yàgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ tọ́ílẹ̀tì ibẹ̀ náà ni ibi ẹsẹ̀ ẹ lọ ẹsẹ̀ àbọ̀ ẹlòmíì ẹlòmíì ibi tí wọ́n ń kan ẹran sí ilé kan ibẹ̀ ni wọ́n ti sàárè sí ẹlòmíì sàárè ìyá rẹ̀ sàárè nítorí pé kí ni tó yẹ ká mójútó nínú ẹ̀sìn à mójútó òkú nílé alàyè nílé kò papọ̀ mọ́ra wọn ilé alàyè òun náà ní tá à ń gbé yìí ẹ gbogbo orí environment tá à ń gbé yìí nìsí alàyè lónìí ìdé ilé ilé òkú òun náà ní alimakubara tá à ń pè ní àti kéré èèyàn àti ti yẹ̀yẹ́ èèyàn àti ti tàbùkù ẹ̀ wọ́n kálukú náà bá kú bí tí wọ́n gbé lọ náà nù makubara náà ni ìyẹn máa gbókù lọ àmẹ́lẹ̀ mi wà á múra kankan pé ara o à ẹ̀rí gbogbo lọ́tẹ́ o láwùjọ wa ìdí ẹ̀ ní òkú tó ń gbé lọ́tẹ́ nìsín òkú tí ò bá ní yìí àbí àwọn òkú èèyàn ńlá lẹ́nu lọ́dọ̀ wọn lọ́hùn lápá kan bá kú nìsín ẹ béèrè náà àwọn tó ń tẹ̀lé àfáà nìsín ẹ̀ bá kan gbajúmọ̀ kan ẹlẹ́tìsáré àwọn àńtẹ́ wọn ò ní gbé lọ́tẹ́ láéláé wọ́n wá yàrá kan wọn àgbè sí yàrá kan ìdí ọmọ lọ́dẹ sàdúrà bẹ́ẹ̀ wọ́n tún máa rinovate ẹ̀ wọ́n tún máa wọ́n tún máa rinovate ẹ̀ wọ́n tún rinovate ẹ̀ ìgbà mi wọ́n tún kún ọ́ ẹni tó bá jẹ́ pé ìtò ní mòlídì ní ìjọ́ tó bá ṣe mòlídì rẹ̀ ẹ̀rì wọ́n tún kun bẹ̀ lọ́tọ̀ wọ́n tún tún kínní kan wọ́n tún hàn kéwú kan sí ojú ọ̀nà rẹ̀ báyìí ìgbóró àwọn kan báyìí àdádálẹ̀ ni ìgbé tí ọlọ́ọ̀bà àlejò ọlọ́ọ̀ ṣe lófin fún wa ju kọ́ra wa lọ́rùn anabi sallallahu alayhi wa sallam النبي صلى الله عليه وسلم من شهد الجنازة حتى تصلى عليها فله قراط alábìnrin tó bá bá wà níbi sáfì ń kírun tó kula ẹni tó bá bá wà níbi sáfì ń kírun sáfì ń kírun tó kula ẹ àtà sọlá rẹ àtọ́fi kírun wọn jọ kírun ti la báyìí anábìnrin falahu qirat anábìnrin yóò ní ládàá tó tó nǹkan tá à ń pè ní al-qirat al-qirat àwọn sàbíwá nàbí ṣe wí fún ọmọ tó máa àlùfẹ́rọ̀ àmọ́ wọ́n dákẹ́ nítorí pé ànábì òfin parí ọ̀rọ̀ ànábì tó wá ní wọ́n máa ń ṣẹ̀hídà ha hátà tó fà ní ẹni tó bá tó wá bá wà bí tó ti ń sìnkú tó wá tó wá tẹ̀lé wọn débẹ̀ sábì wá sí sábì gbé sínú sàárè báyìí ànábì ní fàlẹ́hù kìrọ̀tọ̀n kìrọ̀tọ̀ ẹ̀ kọ́lá mísòlì jabalẹ́yìn ní àbìnẹ́yìn alábìnrin tá a pè ní ṣe ọ̀pọ̀ náà ní pé ládàá tó tóbi tó òkè ńláńlá méjì wókè tí ládàá tóbi tó ládàá tó tóbi tó méjì láwòkè tá a mọ̀ pé bá dé tẹ́ bá dé òkè mi bẹ́ẹ̀sì ni òkè tóbi ń jẹ́ fún òkè mi ẹ̀ tẹ̀ máa bùkè lọ so anabi wa tó bá tó mi lálá tóbi tó mu anabi ti tí o ti di ládàá òun ti tó ìdábẹ̀ lónìí èèyàn mélòó ló fi àkólé kan ìwé lé já afẹ́sìnù tó kula rárá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjẹ́ ló fi ó fi ṣe tó fi ṣe léyìn ọjọ́ ìdáwó tàbí ìjọ wọn àti ìdáwó tí wọ́n dùn ṣe àbí wọ́n ṣe jọ kẹjọ wọ́n tún wá wọ́n tún wá ṣe ìyàtọ̀ sí a ní máa lọ sí òkú ní eré yìí òkú ọmọ ẹ ìjọkẹ ìjọ àbí ọ̀nà ni wọ́n ṣe. àwọn àdìsí sáwá yàtọ̀ àdìsí sọ̀lá wa lọ́sọ̀ là ń fún júwe orin tó pọ̀ fún wa yìí níbi bá a ti yanjú òkú wa níbo la ti wá rí i kánáà ní sọ pé bóyá ẹni tó wá wá ṣe fìdáwó àbí ẹni tó wá wá àtẹ́ǹdì fìdáwó ládàbà yóò gbà níbo la rí a rí nínú àdìsí àdìsí sọ̀lá wa lọ́sọ̀ là wọ́n kátó wá sọ pé bóyá nínú àdìsí kan tó lálàáfíà látọ̀ dàdé ní sọ̀rọ̀ àwọn àlùfẹ́lá tó eléyìí àdàbí sọ̀rọ̀ àwọn àlùfẹ́lá ó kọ́ wa bá a tètè táwa wá débi sáté ń sìnkú dá tó há nà wá kó o jẹ pátápátá làdàbí sàlàyé fún wa bó o láti gbóòkù sínú sàárè ẹ́ tọ́ba bẹ́ẹ̀ gbókù sínú sáré ẹ̀rí àwọn ènìyàn tún dá nǹkan nílẹ̀ àdáńtì sọ̀lá àwọn tó bá gbókù sínú sáré yóò ní bisimilá wàhálà ẹ́ wàhálà sunnati rasulillah ẹ́ ti dùn sínú sàárì àwọn agbèsè sàárì lọ́dẹ ní adé nínú ya alágbèlá fún wọ̀fí ya nínú kan wọ́n tó ma nínú àgùn síbi ayé àwọn bẹ́ẹ̀ nù kúrò àlejò ayé ànábì ànábì òsèré ká máa fà á nígbà tẹ́ gbogbo sínú sàárì ànábì òsèré fà á yà wọn ó bẹ̀rẹ̀ ju ari kẹ́sẹ̀ wá tó fà á yà kan kẹ́ tó gbogbo sínú sàárì tábà wá gbogbo sínú sàárì tán kí ni ànábì sallallahu alaihi wasallam kí nígbà tá a bá gbé òkú sàárè tán sanabi sallallahu alayhi wa sallam sábà gbé òkú sábà sìn kú tán anabi àmọ́ sọ gbólóhùn kan jáde lẹ́nu ẹ́ anabi ó sọ pé istaghfiru li akhikum ẹ máa tọrọ àforíjì fọmọ ìyá yín yìí ẹ tọrọ àforíjì fún ẹ́ wasalu lahu at-tasbih ẹ sì máa béèrè lọ́dọ̀ àlejò ọlá tó kó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fa innahu al-an yukhal. فإنه الآن يسأل أما كنا ما صار فإنه الآن يسأل أنا بني وما بيري بيري لوري لو باي فإنه الآن يسأل وما بيري بيري لوري لو باي lẹ́yìn gbàtẹ́ bá ti tẹ́ bá ti da ìṣẹ̀bùtà àwọn sàbí ànábi wà dúró kí ni wọ́n máa wá tọrọ fókù allahumma ghfir lahu allahumma sabbithu allahumma ghfir lahu allahumma sabbithu wọ́n kárí kó máa wá sọ̀rọ̀ fún un pé ìyá ọlọ́run bá a forí jì Allahumma sabbit ìwọ ọlọ́run bá a lè jọlá bá a fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ má jò ó ṣe nígbà tó máa ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ jò lè dáhùn béèrè òun náà ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ bá ti wá ní ìgbà láyè sí i kọ́lá bẹ́ẹ̀ bá lè jó ń ta sí mi kó máa tọrọ fún bẹ́ẹ̀ lóṣù bó sì jẹ́jú mẹ́wàá dání lóṣù bẹ́ẹ̀ bá ti wá sí báwọn tán kílẹ̀ wá sí èèyàn wá túká kò níbẹ̀ kí èèyàn bá ti wá túká báwọn nísìnyí kò wá sí kò sí ìjòkó kankan mọ́ ibi àwọn àlàbọ̀rùn àwọn kan tá a dálẹ̀ pé ìfúnpẹ̀pẹ̀ wa mú aláwùjọ ti fi wọlé bọ̀ díẹ̀ díẹ̀ nù a bá fi òkúta lọ sàárè o sábà kó fi sàárè tán ìdí òbí tọrọ tá a nìyí á tọrọ fún yọ wá di pé a tún máa wá fi kíni a máa wá ka wọn ká lóko máa wá ka àdúrà tẹ̀lé ọmọ kan máa mú òkè kòtò ẹ̀yin náà ṣe ti iná àjẹnà wà táyé yá kọ̀ọ̀kan bóyá ẹ̀ka yìí mọ́mú kínní olú aláwọ̀ méje méje nígbà gbogbo àwọn kaba yìí ẹ̀yìn àjẹlẹ̀ ẹ̀ ẹ̀ ilé ẹ̀rí kankan fún láti inú àlùkò ẹ̀ àbí láti inú súnà nàbí sọ̀rọ̀ àwọn ẹ̀sẹ̀ náà bóyá pé àdáda alẹ́ ni tí o sì yẹ méjì bẹ́ẹ̀ nítorí pé kùránì tó bá kà ìwọ ló ní ládàá rẹ fúnra rẹ kùránì tó bá kà ìwọ ló ní ládàá rẹ kò sì sẹ́ẹ̀dì fún pé ládàá yàn ìyẹn máa wá sí kíni ìyẹn máa wá bún yàn yá àkùránì tí yóò dáadáa rẹ̀ mo lágbájá wọ́n ní fẹ́ẹ̀rẹ̀ fún ààrẹ wà á lé ìsàlẹ̀ ìsàlẹ̀ ìlà àgbà ọlọ́run àti ìjọba ní kò sí ìgbà fọ́ọ̀mù ni àyàfi tó bá ti kíni ní tó bá ti fún rẹ̀ ní tẹ́yìn bá ti fún rẹ̀ náà ló ti kíni náà lè jẹ́ jẹ́ kùránì tó bá ní rẹ̀ ó bá odidi kùránì ó eléyìí ìwọ ló ní fúnra rẹ kì í ṣe pípẹ́ nìkan ní wàá bọ̀ tuntun ni òun ló lè wá fún ní yàní ó wà donate fún un nínú ládàá rẹ bóyá ni pé àdúrà lèèyàn máa ń ṣe fókù anabi sallallahu alayhi wa sallam anabi kọ́ wa ládùúrà lè ṣiríṣi téèyàn máa ń ṣe fókù kó jẹ́ pé nínú àdúrà anabi sallallahu alayhi wa sallam yìí ẹ̀ lè bá pàdé láyé tí anabi wa ké kúlọ̀ aláàbò kù àwọn anabi wa ké àtàyà kó kù àwọn anabi wa ké iná àjẹ náà kó àbájáde wa bí àlẹ́ akún òkú àbájáde tí a wá ní ẹ̀sọ́ kùránì kalẹ̀ fún kíni òkú ẹ̀ lè bá a pàdé ní wàlúùsì àdàbí sallallahu alaihi wasallam ẹ̀ tó bá sì bá a pàdé kó mú jáde kárì ní tó bá ti rí wa khairal huda huda Muhammad sallallahu alaihi wasallam ìlànà tó sì lóore jù láyé òun náà ni ìlànà ànábì sallallahu alaihi wasallam nípa tó ní ṣe pẹ̀lú káka Qur'an àbí ká jòkó kálàfẹ́ pa kálàfẹ́ ka kùránì kó kú tó ti kú kí ìdájú ẹ̀ nínú ẹ̀sìn wọ́n bèèrè lọ́wọ́ àwọn alẹ́jìnà tó dé àìmọ́ lèlùbùsùn ìlmíyà wọlé sá àwọn kọmitì àwọn standing committee tó jẹ́ pé àwọn ni wọ́n á máa dáhùn àwọn béèrè ẹ̀sìn lèlùbùsùn wọ́n á máa ṣèwádìí nípa ẹ̀sìn alẹ́ ìlmíyà àwọn ìmọ̀ àwọn wọ̀nyá tó ti di pẹ̀lú ẹ̀sìn wọlé sá wọ́n sì máa ti pàtó wá so wọ́n wà ní Saudi nílẹ̀ nílẹ̀ Saudi lọ́hùn wọn a máa ẹni tó jẹ́ àfa gbà pátápátá òun ló jẹ́ olórí kọ̀mìtì wọ́n tún wá fi àwọn àfa àwọn àfa tá à ń pè ní àfa gbà lọ́hùn yẹn èyí sẹ́ àwọn àfa hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ ó ẹ̀sìn báwọn nìsín so àwọn àfa tán ni tó jẹ́ pé àwọn àfa àti gbogbo ayé láwọn tó bá mọ̀ pé wọ́n máa ń tán pè lẹ́sìn tí wọ́n mọ̀ pé ah, àfa làwọn eléyìí àwọn náà nàfa gbà níbẹ̀ wọ́n wá bèèrè lọ́wọ́ àwọn alájínà yìí ní ọdún tó jẹ́ pé sheikh wa abdulaziz ibn abdullahi ibn baz rahimahullah àwọn ni wọ́n jẹ́ ọ̀rọ̀ yìí gbà wọn tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú ibn baz ọkùnrin ogun nù ibn baz sheikh ibn baz láti bí ìgbà tó di wà ní nineteen years àbí wọ́n ti tó bẹ́ẹ̀ ni òtí rí nàmá èyàn tí ó yàn láti nineteen years ó wá ó wá lé ó wá kọ́ mímà ó sì ní mímà ó sì gbáwájú gba àwọn tó gbóni méjì mufti àgbà tí gbogbo sàwùdí gbogbo àwọn tó wá rí náà sọ́kò ojú wọn rí náà ojú bẹ́ẹ̀ rí náà àbúrò èjì ni gbogbo wa ti fi wọn wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tí kò báyìí ẹjọ́ òní náà èèmọ̀ ni nínú àwọn èèmọ̀ ọlọ́wọ́ bàrẹ̀ ìṣọ̀lá àwọn tó bá àwọn tó bá dé inú oko àwọn àbá yìí ni wọ́n mọ̀ ike nǹkan tẹ́lẹ̀ ẹni tí ò dóko abẹ́ nìkan yìí yóò ní kó ni yóò ní kó sóko tó kó oko bàbá wọn òun náà lóní sọ fún ọ̀kan bí sọ́njọ́ ni bóun Sani Albani táwọn tíra pẹlẹbẹ pẹlẹbẹ tí wọ́n ń ṣe wọn ibi tó dé ma kò dóko wọn rí ẹni bá rí kókó bá bá rẹ nìkan ló jòkó sí ẹ kò wá mọ̀ yìí pé <laughs> kókó ń gbóko mi <laughs> subhanallah téèyàn bá téèyàn bá wo tòrọ́f yàní téèyàn bá wo lẹ́gẹ́sì àwọn bàbá yìí ṣẹ́gun báàgì ẹ lọ wo mọ̀júmọ́ fatawa àwọn lásán gan ẹ mọ̀ kábírà mùjálá jìbí ńláńláńláńláńlá tí ó mọ̀ wọ́n bí forty something ní tíra ẹ̀yọ̀ kan kátó wá sọ àwọn tíra mi àwọn tíra mi àwọn tíra mi ẹni tí ń sọ̀rọ̀ eléyìí ti báyìí tẹ́ ẹ bá mú mùjáládù méjì nínú tíra ṣẹ́gun báyìí tẹ́ ẹ bá pa ogun tíra balẹ̀ pa ọ̀pọ̀ alábàtà kò lè tó mùjáládù kan ẹsẹ̀ ogun ẹ̀kọ́ tóbi kan kẹ́ ẹ má ti ní pẹlẹpẹlẹpẹlẹpẹlẹ ẹ rí i pé mùjáládù kan kò lè tó síbẹ̀síbẹ̀ náà ń tàbùkù àwọn táwọn sọ yìí kò sẹ́gun báyìí rahimahullah àwọn ni wọ́n jẹ́ ọ̀rọ̀ ẹni tó jẹ́ rọ̀ yìí sínú àwọn àfáàgbà tó jẹ́ igbákejì wọn sínú àwọn àfáàgbà náà ni àwọn ẹni tó Abdulrazak Afifi nínú àwọn àfáàgbà ni àwọn àfáàgbà sọ yìí ẹni tó bá mọ̀ wọn yóò mọ̀ pé ọlọ́wọ́ baríkọ́lá ní máa fi ìmọ̀ rẹ̀ dára àwọn yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Sheikh Abdullah Budayan nínú àwọn àfáàgbà wọn bẹ́ẹ̀ kí wọ́n ní béèrè tán béèrè lọ́wọ́ wọn àti kọ́mọ àbí nàìjíríà wa yìí kan kí ni bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ lọ́wọ́ wọn alákọ̀ọ́kọ́ wọn ni hali yẹ júùzú ìsọ́ọ̀lù sàwáàdì lìmájì bil àmàlì hasana ti àmà ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn ni ìjó lẹ́tọ̀ọ́ ká sọ yìí pé kí ládàá iṣẹ́ dáadáa kan mo ti ṣe dáadáa yìí àmọ́ dáadáa tí mo ṣe yìí fúnra mi yìí o rẹ̀ mo fẹ́ kó mo kí ni kó mọ bá òkú nìyí. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní hal yajuzu aqdu majlisin li khatmi al-Qur'an thumma isalu thawabi al-qira'ati lil mawta hatta al-anbiya. wọ́n ní ìjó lẹ́tọ̀ọ́ kákó jọ níbi ìjókòó kan láti pé a parí odidi Qur'an. èyí ló wọ́n ti máa ń ṣe wọ́n ti ní Qur'an fún ti já kalẹ̀ ẹ eh, kùránì tó di báyìí náà ni àmọ́ wọ́n ti wá wọ̀n wọ́n ti wọ̀n alẹ́ yẹyọ tí wọ́n wá ha lé àwọn lọ́wọ́ wọ́n ní ìjó lẹ́tọ̀ káwá ti kíni káwá kóra wájọ pé ìjòkó yóò á ti kíni á ti ka á parí òdìdí àlùkùránì bẹ́ẹ̀ ẹ eh, tábà wá parí òdìdí àlùkùránì tán gbogbo dáadáa tá a bá rí bẹ́ẹ̀ àfi wíì ó dinú kíni ó dinú àkáǹtì òkú tó kú sẹ́gbẹ́tọ́ máa ń wí dànù ọlọ́run gbogbo dáadáa tá a bá rí gbogbo àtàlà gbogbo lára sábàárì gbogbo láyé láyé láta àti gbogbo láyé láta àti lára sábàárì bẹ́ẹ̀ kọ́nà kó sàn kọ́nà sábà wá bá ìyá wa tó lọ yìí sẹ́kùn tó máa wí náà tọ̀ tí lára ti tó wọ̀ gan ni tó o tún ní máa kó owó lára tó rí títí kó tún lọ lè máa kó báyà kà tó lọ wọ́n ní ìdólẹ́tọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta nù béèrè tí wọ́n béèrè wọ́n ní hali yajuzu al-hudur fi misli hadha al-majlis ǹjẹ́ wàá lẹ́tọ̀ọ́ kéèyàn máa àtẹ́ǹdì irú àwọn ìdòkú báyìí kẹwàá tẹ́lẹ̀ ìjòkó yìí lè ha bàbá nítorí uh, nítorí ìdíyì àìsàn ìkóra ẹ̀rọ lẹ́ka àlùkò láti nítorí ìdíyì ni wà á kìlò tọ̀ á ní máa hàn bá a dàlẹ́ àpàlà yóò sì lẹ́tọ̀ kájọ ìjòkó kájọ wá jẹun pẹ̀lú wọn lẹ́yìn ìgbà tó bá parí ayẹyẹ ìta ìjàmbá ayẹyẹ náà ló ń pè ayẹyẹ náà nílò tọ́ tọ́ ẹ wá máa wo ìdáhùn tí wọ́n dáhùn sí tẹ́ bá gbogbo àbẹ́ẹ̀bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ yìí nínú tó tún máa sẹ́wọ́n ṣe tí òfin kún bíi òun náà ní pé kíni wọ́n ó ṣe kíni wọ́n ó tún ha owó tó bá ti parí abala kùránì kan wọ́n ó ṣe kíni wọ́n ó fún ọ ní ẹ́ wọ́n fún ọ ní wàásù àbí tí wọ́n dẹ̀ nídìí sọ gbàdá àfi ṣé gbẹ̀yìn wà tó ní ọmọ fún ọgbà fún <laughs> ẹ̀hẹ́ tó bá parí kùránì two hundred tó bá parí dàláìlù hundred naira ẹ̀sìn bá dàláìlù tí ò lẹ́yìn wọ́n ti wá sọ bí wàá pé táyé káyìn lọ́wọ́ àti kùránì ẹ̀fọ́n ti di táyé lẹ́yìn ẹ bá hápọ̀ àti àdàlá ìlú lè rí dàlá ìlú ṣe pé nìkan ló bá jòkó tó kọ́ tó lòun fi ń yí ànábì tó jẹ́ pé àṣejù ló kọ síbẹ̀ àṣejù ni ìròyìn ọlọ́ọ̀bá àlekọ́lá yóò ti di fa ànábì bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n máa ka dàlá ìlú tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ láti sallallahu alaihi wasallam kó rẹ̀ kọ́mẹ́ǹtì fún wa nípa ebe mi lẹ́fẹ́ ṣe fún ìṣe ìmọ̀ ṣe fún mi ni àmọ́ àṣejù àìfẹ́ rọrùn àṣejù ibi àṣejù sàátù bá ti yadé ibi àṣejù sàátù sábìtì yadé ibi àṣejù sàátù jìnnà yadé ibi àṣejù sàátù nàríyà yadé ibi àṣejù sàátù jáwàátù kàmáìlì yadé ibi àṣejù dàlẹ́lì yadé àwa pàtó àwọn sàrẹ́ sọ̀lá àwọn ìṣọ̀lám sàrẹ́ bíi wa àwọn pàtó tàbá wù tàbá wọ̀ wọn àní nkí ló wá ṣètùmọ̀ rẹ̀ sani wọn bẹ̀ ṣètùmọ̀ lọ́wọ́ yìí

kò ju one thousand kí náà wọ́pọ̀ rẹ̀ kò kò pẹ́ bá ọdún tó lọ sí abúlé jáde lọ sánìtì kò tí kò tí ìròkó tí ju ìròkó tọ́gọ́rùn ọdún mẹ́ta tó bá ju bẹ́ẹ̀ lọ kí o pé lásìkò pa ló wá sí lánàá yóò ayọ̀ sí òun lójú oorun níta ètòjú oorun o ó lóun ò lálàá òun ò tìyàn náà òun ò tìyè tuntun àlẹ́ ìsọ̀lá àwọn ẹ̀sọ́lá àwọn ẹ̀dúgbò báyìí ó anabi wa sọ fún pé sàlátù fàtì mú wá fún ọ yìí o òun á bí anabi tà á anabi yìí ṣe tó mú sàlátù fàtì wá àsàlátù sọlọ oníṣe tẹ́lẹ̀ anabi wa ní sàlátù fàtì oní ọmọ ṣe yìí o ó lọ́lá ju gbogbo àsàlátù ti bẹ̀lá yìí lọ ó lọ́lá ju gbogbo subhanallahi ti bẹ̀lá yìí lọ ó lọ́lá ju gbogbo Allahu akbar ti bẹ̀lá yìí lọ ó lọ́lá ju gbogbo alhamdulillahi ti bẹ̀lá yìí lọ ó lọ́lá ju gbogbo ọ̀nàtí ọlọ́run ti bẹ̀lá yìí lọ. kọ́dà sàlátù fàtì ibi táwọn ẹbí bá a dé fóun àlẹ́bí ní tó bá pè sàlátù fàtì ẹyọ kan ó ṣe déédéé kó kárí kùránì ní six thousand times níbẹ̀nu jà ìlú bàá ní. ṣé ẹnu wa mọ lórí ṣe àwọn béèrè pé ẹ wò túmọ̀ rẹ̀ kí làwọn ìtumọ̀ rẹ̀ dé àti ẹni ìka ti wò pẹ̀lú ọ̀nà tó bá wáyé. ọwọ́ aláàánú ti wá ní àlùmọ́rọ́ ẹ̀ka tuntun bẹ́ẹ̀ kó ti lè kẹ́ parí kó láti two thousand thirty. ní tí ó sọ nínú fídíò ẹ̀ léde ọ́díò ẹ̀dí bá mi èyí ṣe pé ní ẹ̀gbọ́ tàbí wọ́n lo ohun ẹ̀ ní olóhùn ẹ̀ òun gan fúnra ẹ̀ ló sọ ó ní sàlátì fàájì kẹrin ó ní kò sí tó tó sàlátì fàájì ó ní kọ́dà sàlátì fàájì kẹrin ó ju ìrún lọ ó ní kí ni jẹun lẹ́gbẹ̀ẹ́ sàlátì fàájì ó ní kí jìpá ló bẹ́ẹ̀ ó ní tẹ̀bá ka tẹ̀bá kí màáyílá ládàá kan lẹ́gbàá tẹ̀bá kára sáàlì ládàá kan tẹ̀bá kí mọ́gírì ládàá kan tẹ́lá yìí ti ládàá kan àmọ́ tẹ́ bá ka sàlátù ká tẹ́ yọ kan ẹ̀ ó ládàá mi lẹ́gbà ládàá mẹ́ ọgọ́rùn lẹ́gbà nígbà rẹ̀ tì kíni sọ̀ ó ní ẹ̀ má ti rùn ma ó ní káwọn ẹ̀ má ti rùn ma ẹ̀ dàkùn sẹ́yìn bá ti ma short cut kíni mo á dà máa rẹ̀ ẹ̀ jáza jáza ẹ̀yọ́ ní kọ̀m̀pútà ẹ̀ ìdẹ́sẹ̀ máa lọ rẹ̀ ó fún kíníkà ó fún kíníkà ó

so gbogbo rẹ̀ àwọn nǹkan báyìí ní sìn Ànábì sallallahu alaihi wasallam ó ṣe kíni ó ti ṣàlàyé àwọn nǹkan fún wa ó ṣe ní rọrùn fún wa àmọ́ látara àṣejù àmọ́ ṣe kíni àmọ́ pa wàhálà sí ara lẹ́sẹ̀ tí mo ti lọ òun náà ni pé mo wà máa kadà lẹ́yìn níbi òkú nínú tí ó tún wà nínú ìtàkùn ṣe tí ò sí nínú ìbéèrè sábẹ́ òun lèmi fẹ́ àdìpọ̀ ẹ̀ mo bá ti wá parí ìdàlẹ́lù mo bá parí kùránì ọ̀n two hundred tó bá parí ìdàlẹ́lù ọ̀dẹ̀ náírà so ẹlòmíì ti wá múra lọ òní yìí ń gbọ́ mo wọ̀rọ̀ pa ibi ewé mẹ́ta yọmọ wá jà sí àtò ti parí kí ẹni ọya ti bí ilẹ̀ mo ti parí ẹ̀ ẹni wá ìlú mo parí kùránì náà ẹ ọ àjọ pín two hundred àbí òun ló ka ojú kan òun ló ka ojú kejì kí wàá ní èsì tán fún wa wọ́n ní àwọn àlàní alákọ̀ọ́kọ́ as-sahihu min aqwali al-ulama èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ أن فعل القرب من حي لميت مسلم لا يجوز إلا في حدود ما ورد الشرع بفعله wani kí àlàyé ó ti tẹ́kan nínú sẹ́tẹ̀ ìmọ̀ sí súnmọ́ lọ kó wá ní ládàá rẹ̀ ń dolé tiẹ̀ kó kú ìpè kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kan àyàfi dèédé àwọn ibi tí sẹ̀ríà ìsìláàmù bá ti gbà wá láyè pé inú nǹkan tá a lè ṣe kó kú nìyí mísìlù dùá yìí lẹ́hùn gẹ́gẹ́ bí kásá àdúrà fòkù ìgbàláyé wà fún akásá gíní kásá àdúrà fòkù ẹlòmíì fún amadi ń já dùá tìláwá tó fàá ní kúlọ̀ aláwọ̀ adàlá ọ̀sán ọ̀làwọ̀ ó sàdúrà náà kò sì mọ̀ pé ti ń já dùá kọ́ ìdí ń já dùá náà ni pé ni tó bá ti wá sọ pé ọlá fúlà láwọn mẹ́ta mẹ́ta kò sí sàdúrà lọ́dọ̀ sí wọn bẹ́ẹ̀ ni ọlá fúlà láwọn tó sọ níbi òfin gbàdúrà jẹ́ ni òfin gbàdúrà nítorí pé kò sí lára ẹ̀kọ́ tá a níbi kọ́ wa bá a ti máa ń ọlọ́nkẹ́ ọlọ́nkẹ́ tó bá tẹ̀wá fẹ́mi kíni kan ti tàwásùl ọlá àti tóbi rẹ ọlá àkókò sẹ́yìn tí máa ń kẹ́yìn àfiwọ́ ọlá ọtẹ́ àmọ́ ọlá ànábì ọlá àwọn bàbá rẹ̀ ọlá àwọn tó ti lọ ọlá jìnnà púpọ̀ ẹ̀ sábà méjèèjì ọlá kàábà ọlá àwọn tó tẹ̀lẹ̀ yìí ọlá àwọn kíni kan nítorí ìfìdíjì bá gbogbo yìí náà nígbà àwọn àdáadáa lẹ̀. wọ́n ní wọ̀sálù lẹ́hùn tẹ̀sí ẹ tọrọ àforíjì fún ọmọ ayáyín ẹ tọrọ kọ́lọ̀ ọba àdìgbò ló fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ànábì náà ti máa ṣe kí ni ànábì náà ti máa ṣàdúrà fún kọ́lá ìbẹ́ ní sọ́tù hajj والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ìyá máa ń sàdúrà fáwọn tó ti ṣe kíni àwọn tó ti kọjá lọ àwọn tán wá lẹ́yìn àwọn tàbí ànábì wọn máa sọ pé rọba náà fi lánàá Ọlọ́run forí jìn wá wọlé ìkọ wa nínú ẹlẹbi náà sábà fún nàbí ìmáàni forí jìn àwọn ọmọ yàrá tí wọn ti sáwájú wa pẹ̀lú ìmáàni àwọn tàbí wọn sọ̀rọ̀ fáwọn tàbí nù. àyè máa ń sàdúrà fún fúdàjì. àwọn àbáwá ní kásàdúrà fún wàlìsífàr kásọ̀rọ̀ àforíjì fún wàlhajj nínú tí atúnrẹ́rì fún òun náà ni pé òkú tó bá kú tí èyàn lè dàníyàn hajj rẹ̀ tí ó ṣe kí ni tí wà lọ́dọ̀ ṣe pé ah, hajj mo fẹ́ ṣe yóò mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe fún lágbájá ni tó fi ṣe hajj àmọ́ ní òfin ni pé ìwọ tó ṣe fún yàn wọ́n làgbọ́ ṣe kí ni wọ́n làgbọ́ lọ́kọ́ ṣe hajj jẹ tẹ́lẹ̀ kó tó ṣe hajj fún yàn òun náà ló pa amú kí sàwọ́dì ti sín bí ọdún mélòó kan sẹ́yìn àbáyọ́dún yìí náà ni wọ́n àná sí pé níbẹ̀ náà àwọn abẹ́ẹ̀sì tí wọ́n ṣe dáadáa fẹ́sì púpọ̀ wọ́n gbìyànjú fẹ́sì púpọ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n yẹ ìmọ̀ ẹ̀sìn lónìí rahimahullah alimami nawawi rahimahullah àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣéèkù wa ní inú ta àkàlà kọ́lẹ̀ ni pé wọn ò ṣe hajj tí wọ́n fi kú wọn ò rí hajj pé nínú àwọn ta àkàkà lẹ̀ yìí ní ìbẹ̀rù tó òbí mọ́ bá wọn ò ju bí i forty years lọ bíi thirty nine ìmí ọ̀sìn náà ni òfin ẹ̀jọ́ ráyè pé ó fẹ́ àwòrán yóò bí ma tẹ̀ ìníyà kò bí ẹ̀ tó pé òun náà máa ń wẹ̀wọ̀n yìí máa jáde ní ọ̀rọ̀ ìbí tọ́ba tó gbé tọ́ba ti mẹ́wọ̀n tó jáde tọ́ba tó ń ṣe dáwà ó tó tún gbé ẹ̀wọ̀n náà nínú sẹ́lẹ̀ àpàdà kú sí látara kíni látara pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀bọ ọ̀rọ̀ bídíà lórílẹ̀ tá èmi ò ní dákẹ́lẹ́ ní bídíà o mo tẹ́ bá ti lẹ́yà pé èmi ò ní dákẹ́lẹ́ ní ẹ̀bọ tẹ́ ẹ̀ fi tá a ti fojú rí báyìí o mo ti gbé mo lọ ti mẹ́wọ̀n mufti saudi wa sàlàyé pé gbogbo ọba àwọn gbogbo pátápátá lòun ti bá wa ti hajj wọn ẹwà wọn ó ní láti ṣe kíni láti fi san oore dáadáa tí wọn ti fà lómọ yìí nínú sísan orí dáadáa ní fálùmọ́ yìí òun ṣe kíni wọn ò ṣe hajj o àmọ́ ti bá wọn ṣe bó ṣe wà wọ́n ti wọ́n ti mọ̀ ní kíni wọn ní ládàá tí ó hajj lókùnrin kan nínú àrùkárẹ̀ Islam eléyìí ìgbàláyè rẹ̀ wà fún wa tá a bá lóyún tó ń bá wọn padà wá ní kéèyàn lówó ẹ́ ó bá ti ṣe hajj jẹ tán ó ṣe kíni ó tún bá àbọ̀ kí sọdún kan o tó wàá lọ lọ́dún yìí nísìnyí tó wàá mo ti parí ṣe báyìí fún mi màmá mi ah, tó bá ọdún kan ọdún mi ló tún ṣe kíni ló tún padà bá ẹni tó fẹ́ bá ṣe ló bá ṣe ẹ̀rí bẹ tẹ́lẹ̀ wal umra gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni umra wa sadaqa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sàárà ẹ̀ ò ti sàárà fún òkú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdùhìyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìfàyẹ̀rà ní ọkọ̀ ẹ̀ràn fún yàn kí ẹ bá pa wa sawmil wajib àmà wà á lè sọ mu wajib àti àwẹ̀ ọ̀ràn yàn fún ẹni tó bá ní àwẹ̀ lọ́rùn ẹni tó bá jẹ gbèsè àwẹ̀ nítorí kó wá kú so àwọn tó bá jẹ́ fámìlì rẹ̀ ń bẹnu ìlànà rẹ̀ sọ̀rọ̀ àwọn alẹ́sọ̀lá ń kábàá síkìnì àbàtàn àmọ́ táwọn ọkọ onímọ̀ sọ nípa pé àwẹ̀ ni pé tó bá jẹ́ pé tó tí ì bá ti pé àwẹ̀ tó jẹ́jẹ́ àwẹ̀ tó ní á ah, tọ́lọ̀ bá ti nǹkan báyìí fún mi kì í fi gba àwẹ̀ eléyìí ohun tó láti ní ká gbà àmọ́ ó jẹ àwẹ̀ Ramadan tó ó ti tó fún akáṣe kí ni ká bọ́ èèyàn fún àwọn ọjọ́ òkú tó kú ìnísìn bẹ́ẹ̀ ni Ramadan náà ló ti rẹ̀ ẹ́ láti bẹ̀rẹ̀ Ramadan ó wá kú lẹ́yìn Ramadan àwa rí pé ó jẹ àwẹ̀ bóyá bí ogún lápòjúwe àbọ̀ èèyàn fún àbọ̀ èèyàn sílò èèyàn ogun lábọ̀ tábì tètè tábì yọ àwọn èèyàn kó lọ́rùn ẹ̀ ilé yìí kò ní ní ká gbá rẹ̀ nítorí pé kíni nítorí pé ọ̀sán ti wà àmọ́ tó bá yẹ kó jẹ́jẹ́ tọ́lọ́ bá ti nǹkan báyìí fún mi nígbà rẹ̀ báyìí tó tú láti mo bá ti kíni mo bá gba àwọn eléyìí eléyìí ń jẹ́ ìdáhùn alákọ̀ọ́kọ́ sí béèrè o pé a ṣẹwàá jẹ́ àlàyé yìí nìkan a wà lẹ́rìí kan pé èèyàn wá sọ kùránì kalẹ̀ bí a mo fẹ́ sọ kùránì kalẹ̀ fún òkú mi tó kùránì ti ń bẹ láyé ànábì níbi ń bẹ wọ́n sọ kalẹ̀ fún àdébí náà wọ́n sọ kalẹ̀ fún ìgbọ̀nà gbomi wa. ìdáhùn ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ní kìláàtù alukur'an káka alukur'an bìlí yẹtí ayẹ̀kú na sàwábù ha lèlìmáyé látẹ̀jú. káka alukur'an pẹ̀lú àníyàn pé kíládà rẹ̀ kó máa lọ lè bá òkú tó ti kú eléyìí ò lẹ́tọ̀ọ́ لأنها لم ترد عن المصطفى صلوات الله وسلامه عليه nítorí pé kò wá lọ́dọ̀ ẹni adákàlẹ́sà anabi muhammad sallallahu alayhi wa sallam kò sí nǹkan kan tó wá látọ̀dọ̀ rẹ̀ péjọba wọn wal amru wọn ní ọ̀rọ̀ táà ń sọ yìí kàmá qaddamna bil fatrati al-ula gẹ́gẹ́ bá a ti sọ fúnra wa ní paragraph alákọ̀ọ́kọ́ annahu la yajuzu fi'lu qurbatin kò lẹ́tọ̀ọ́ ká ṣe nǹkan kan tá a mọ̀ fi súnmọ́ lọ́wọ́ min hayyin látọ̀dọ̀ alayi kan lè má yìí ti mùsùlùmí fún mùsùlùmí tó bá jẹ́ òkú illa fi hududi ma wà rẹ̀ ṣàròbì àyàfi bí tá wọ́n ní ó sì wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anahu kana yazuru al-qubur anabi a máa lọ lè bíi sàárè ẹ̀wọ̀n kaba wọn anabi a máa lọ lè bẹ sàárè wò yad'u lil amwat anabi a ti máa sàdúrà fáwọn òkú ti bẹ níbi sàárè yìí bí adiyatin allamaha ashabahu anabi sallallahu alayhi wa sallam ó kọ́ àwọn sàábí láwọn àdúrà táwọn ta'allamuha anhu wọn kọ́ látọ̀dọ̀ min dhalik nínú àwọn àdúrà táwọn sọ asalaamu aleykum ahaladiya káàbí bá dé bẹ́ẹ̀ anabi ní asalaamu aleykum ọlọ́ ọlọ́run kó máa bá yín ahaladiya ẹ̀yin tẹ̀ wá níbi tẹ̀ wá yìí dáàrú ni jámù díàrú ni jámù dáàrú ẹ̀yin ara lé àwọn ti wà ń lé wọn lù wọ́n ní ẹnìkan nínú àwọn jẹ́ kàntìkọ nínú àwọn afá tí wọ́n lọ láìpẹ́ ìfún òjìnà tọ́jú àwọn òjìnà púpọ̀ ara kan ní á ah, tẹ́sán afẹ́ kọ́lé fún yín wọn lè wà káwọn kọ́ ilé fún ọkọ̀ rà kí ló dé ẹ mọ̀wulẹ̀ kọ́lé fún òun nílé ilé wa lẹ ní ọ̀dà òun sì mú ilé ọjọ́ tẹ́bára yìí àwọn ọ̀dọ́ wa gbé ọlọ́ba gbé ọlọ́ba tó gbé ọlọ́ba gbé ọlọ́ ìtẹ́ ni ó gbé ọlọ́ba pé ó ní ilé òun ìdílé òun wà ní. sàgbé yóò kòrò lójú yẹn yóò sì yóò sì wú ọlọ́kọ̀ ẹlòmíì láti sọ pé ilé òun bẹ́ẹ̀ ni ilé kálukú náà nílò tán ẹ́ ibi tó ń pè nílé rẹ oníṣìí ẹ́ tó bá padà yá nísìnyí yóò padà di kíni yóò di ilé àwọn tí ó jogún rẹ̀ gbogbo wàhálà tó bá wò sí tó bá fi kó jọ ọ̀nà aláàlí ni ọ̀rọ̀ aráàmù ni yóò padà di tẹ̀lé ẹlẹ́ni náà ni àmọ́ ilé ilé jẹ́jẹ́lé rẹ òun náà ní tó wà ní tẹ̀wọ̀n òun náà ní sàárè tí ìyẹn bá ti bẹ́ẹ̀ bá wá èèyàn mà sí ayé tó sì mọ kìkun tẹ̀dọ́ pé ayé òjá mọ̀ kankan òní orú ronú bá wọn ìdí ó mọ òun náà ni pé á ah, ẹ̀dàkùn àtọ́lẹ́dẹ́ wá fẹ́ kọ́ fún mi ẹ̀dàkọ̀ ẹ ẹ bá kọ síbi ìtàbá ẹ̀hẹ́n iṣẹ́ lómi ò múnú pé ẹ bá kọ síbi tó ṣe tó le gan ni o bẹ́ẹ̀ ni ilé wa tó kárí kó gbé òun náà níṣẹ́ òun náà níṣàárẹ̀ wọ́n ń tàn náà ju bá wá dé iṣẹ́ ló wà ní mo fi yín o ẹ̀jẹ̀ ìdíkìnnì ẹ̀jẹ̀ ìdíkìnnì yín alàbíyá ẹ̀jẹ̀ wà lé anabi yóò ní nínú mímínà wà lùsùmí nínú ẹ̀yìn mùmínà àti mùsùlùmí anabi yóò ní kí wa inna insha Allah bikum lahiqun àwa náà dé sá pẹ̀lú yọ̀ǹdọ̀ ọlọ́ ẹ̀wọ̀n kaba wọn sẹ́yìn pé ìmánì rẹ̀ ó fi wí kaba wọn sẹ́yìn pé ẹlòmíràn máa bínú ní ìṣẹ̀lẹ̀ máa sọ̀rọ̀ kúlẹ̀gbẹ́ mi wọ́n dénú à gbogbo gba ọ̀rọ̀ kú ọ̀rọ̀ kú ò sáà mọ̀jọ ọ̀rọ̀ kú lọ ẹ̀ àdàbí yóò tó wá dé tẹ́ yóò wá sọ fún agbé kíni sọ ẹ̀yin ṣe kíni ẹ̀yin ti gba wájú wa inna bikum insha wa inna insha Allah bikum lahiqun àwọn náà dé nas'alullaha lana wàlá mú un àbíyá à ń bẹ̀rẹ̀ ọba àlejòlá kó fún alálàáfíà kó sì fẹ́ iná ní àlàáfíà nínú àwọn àdúrà táwọn mọ̀tàrà mi máa ń sẹ́nu. àwọn alájìnà yìí àwọn kọ́mítì fatuwa yìí wọ́n wá ní wàlá bíyẹn tuntun àni sallallahu alaihi wasallam kò wá ní látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam annahu qara'a suratan min al-Qur'an pé ànábì ò ka suratan min al rí fún ànábì wọ́n bá kásá àdúrà nàbì ìyá sí àṣà àbúlá mẹ́ta mẹ́ta àṣà àbúlá kalimatu musalafa la ilaha illallah àwa ṣe àbísírí ta sí ẹlẹ́kọ̀ọ́jà sí dáadáa wàhálà wà nà wú láìlà ìsàrí. níta nàbì kọ́ apá òye níbo ni fàhálà wà nà wú abẹ́ níbo ni kúrò aláwọ̀ abẹ́ níbo ni láàjẹ́ náà wà abẹ́ níbo ni alẹ́kọ̀ọ́ làlámùsà àti fà wà abẹ́ àbíkí lọ́tún máa ń ká أو آية منه للأموات آه في كان النبي صلى الله عليه وسلم سواء آية كان من القرآن في وبيتكني وبيتابوه مع كثرة زيارته لقبوره fòtúbò ìjẹ́ pé gbogbo àyà náà máa lọ lè bẹ̀tàrí o anábì fẹ́ràn ló mọ̀ rẹ̀ púpọ̀ anábì ó jí ń gbà mí lóru ìjọ mi àyíká níjọ kan òun wà anábì wa ń bọ̀ anábì wa wà wọn wà anábì wa jáde nígbà tó dùn bá tá anábì bọ̀ látọ̀ náà bàkẹ́yà lọ́nà sàárè ìdíjẹ́ náà sí àwọn òkè anábì ní òun lọ òun lè sàdúrà fáwọn òkú ni wọn lè sálámà sí wọn ni lóru so anabi ama bẹ tààrẹ wò ní gbogbo gbà àwa rẹ ni walau kana dhalika mashru'an la fa'alahu fẹ́ẹ́fẹ́rẹ́ ìbá bẹ nínú òfin bẹnu tẹ̀lé àní anabi ò bá fẹ́ wa bayyanahu li ashabi anabi ò bá sì sàlàyé sáwọn sábẹ rẹ rọ́bìbàtà fi sàwáà ní ẹni tí ń sekí tí ó máa sojú kòrò pé kásárì ládá wa rahmatan bil umma láti fi sànú wa ẹgbẹ́ àti pé kò sí sí ládá ń kòkò bá ti sàlàyé lẹ́yìn náà fún wa wàdá àti wájú ti bàlá kọ́dà ànábì ò bá sàlàyé rẹ̀ fún wa láti bá a ṣe kíni láti lè bá a pé àdéhùn pé òun jíṣẹ́ pé nítorí pé àìsàlàyé rẹ̀ fún wa ní ìlú sì wà nú ẹ̀sìn ànábì ò jíṣẹ́ pé nù so anabi ọba ti sàlàyé fún wa tí ó máa súnmọ́ sókè ní títí anabi sallallahu alaihi wasallam anabi ti jẹ́ pé wà ní náwó kama wà sọ́fà wọ́n wà ta'ala bi qawlihi àwọn fáwa ní anabi sallallahu alayhi wa sallam bó ti rí òun náà ní bọ́lá ọba àlejò láti ìròyìn anabi pé laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufun rahim ra'ufun rahim pé òyìnbó tí wàá jẹ́ wàá bá o ẹ́ látara ara yín náà láti fún ìjẹ́ ìjáde inú èèyàn bíi tí náà ni gbogbo tí máa ti ń ní ilá báyìí àti máa jẹ́ àmọ́ owó lẹ́bi àdàbí sallallahu alaihi wasallam àdéhùn àlékún àmọ́ sojú kò lórí ní gbogbo ìgbà lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejòlá ummati ummati àlùmọ́mì dákun ṣàánú wọn dákun jẹun wà lìjẹ́ náà àdàbí àmọ́ sojú kò rẹ̀ bilmu'minina ra'ufun rahim àdàbí tó ń jẹ́ aláàánú ẹlẹ́dẹ̀ oníkẹ́ àdàbí sallallahu alaihi wasallam jẹ́ fáwọn mùmìnì tòzánà mi tó fáwọn mùmìnì oníwàá gbàgbé ní òní sọ fún wa pé kò lè jẹ tán bọ́lá tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ló fi wọ́n jẹ bẹ́ẹ̀ náà lọ́dẹ̀ wàá rí sọ ṣé èèyàn lè jẹ tán àlọ́dẹ̀ wàá rí sọ fún yà ẹ́ tó fóònù nìkan kọ́ ló jẹ fara táwọn yóò tún jẹ bẹ́ẹ̀ àlọ́dẹ̀ wàá gbà pé kò ní sọ tó ó túmọ̀ pé kò sínú ẹ̀sìn ni. náà wọn ní fàlámù àlámù yẹ̀fọ́ àlùzàríkà nígbà táwọn ẹgbẹ́ òtí wàá ṣe léyìn máa wùjú ní yìí táàtì pé kí ni ipe kò sí nínú ẹ̀sìn yẹn wàkọ̀dẹ̀ àròfà dáríta àbúrò sallallahu alaihi wasallam àwọn sàábẹ̀ ànábì náà sì ti mà àwọn náà ti mà wọ́n lè gbé sára kọjá mọ́sálásí wọ́n ti mọ̀ pé sáà níbi ò ti ṣe kò sínú ẹ̀sìn yẹn wàkùtàfọ́wù àfàràhù àwọn náà bá ń tẹ̀lé nípa ànábì náà sallallahu alaihi wasallam ti ṣe wàkùtàfọ́wù bìlẹ̀ àbúrò ti wọ̀dùá bìlẹ̀ àbúrò àwọn náà wá àwọn náà gbajú tó lẹ́yìn kékeré lẹ́yìn kó pupa kún kó tún kún kò sì kékeré kò sì sàdúrà fún ẹnu tó adúlọ́dà méjì náà nù ó kún kún kò sì kó sunkún kò sì sàdúrà fún ẹ máa sunkún tó pupa kún àmọ́ kì í fẹ́ fún àrùn láǹsọ kì í fẹ́ fún tí wọ́n máa sọ̀rọ̀ ibi aláàánú mi lọ́wọ́ lọ yóò inú ni wàá mú mọ̀ dára o ẹgbà mi o èmi náà kú gbogbo eléyìí yóò dáa àmọ́ kí yóò tún kí èmi yóò kàn jáde lẹ́jú yàn kò sí ìgbà tó burú bẹ́ẹ̀ wọ́n dà kó pupa kún ẹ kó máa sunkún má kò bá lànà ṣé ìwà àwọn ọ̀dọ́fẹ́ pé kó má sùn kò sí láti sunkún gbà tí nǹkan ò sí lànà tó sunkún ni tòtókù bá kú èèyàn máa ń sunkún àánú fi ń bẹ láàrin ara wa síra wa ní ìfẹ́ fún nígbà tí sọ̀rọ̀ yìí kú ànábì kú ànábì sunkún bó ti kéré mọ́ ànábì sunkún ìkànnì àwọn tàbí wá sọ pé wà á ń ta ya Rasulullah ah, ìwà ànábì náà ló tún wá ṣe báyìí a náà ti máa wí ògbà á ah, mọ́mú àájì aláìsí àmọ́ ṣe wá àtúntò àwọn èèyàn náà lẹ́nu wá bá ọkùnrin jẹ́ báyìí ẹ ti bá ọ̀rẹ́ ànábì wá alábi ní nàlẹ́ àyìnà tẹ̀síma alábi ní ojú òun lẹ kó jẹ́ ẹgbẹ́ yìí ojú ní dání wàlúkọ́lùbá yàtọ̀ ọkàn sì ń bàjẹ́ inú bàjẹ́ ẹ̀sìn báwọn nìyí alábi ní wàlá àná kúrò ilé àmà yóò di ọ̀bànà àmọ́ kò sí ìgbà tó jáde lẹ́nu mi àyàfi tó bọ́ lọ tó yọ lọ́ọ̀nù ni wà yín ni si n baje inu baje esin bawon niyi lè tẹ̀rọ kíkà yá Ibrahim lamahukun nù àmọ́ ikú rẹ̀ ó bàbí mi jẹ́ ilẹ̀ Ibrahim ni sunkún tó àgbà tí ọmọ rẹ̀ umama ọmọ ọmọ anabi umama tó fi ti sẹ́yìn náà nígbà tó wọn náà kú sanabi gbé lọ́ba yìí sanabi awo ti ẹ̀mí ọmọ náà lọ́ba yìí omi ti jalo gbé gbogbo anabi ara àánú ní sanabi sọ̀rọ̀ àwọn ìsọ̀rọ̀ mi. tó káwọn àjẹ́ nìkan tuntun bẹ́ẹ̀ àwọn ni àá àá kọ́lá káàdì wọ́n ti sàpọ́ìntì mi àná wọn sọ fún bí obìnrin àkàrà ah, o àná abarajẹ́ tó kéèyàn bá tuntun kò barajẹ́ o àmọ́ kí ẹ̀yàn máa wá gbára dálé àbí kó máa sáyà àfẹyàmára ẹ̀ lọ́rùn àbí kó máa sọ pé aláàánú ti lọ àbí kó máa sọ pé àṣírí òun ti tú gbogbo eléyìí òun náà ní ìsìláàmù ká má ṣe ẹ̀fọn àrùn eléyìí àdàbí sọ̀rọ̀ àwọn àdàbí sọ̀rọ̀ ó ti tẹ̀lé ó ti kọ̀ fún wa. àwọn máa wá tẹ̀síwájú wọ́n ní wàlàbíyẹ́ sọ̀rọ̀ àdùn wọ́n ní kó sì wá látọ̀dọ̀ àdàbí sọ̀rọ̀ àwọn àdàbí sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn sàbí àdàbí قرأوا قرآن الأموات أواركم كقرآن فقه ولا تدعمون فإن القراءة لهم àkòrí ọ̀rọ̀ tá à ń sọ òun náà ni pé ká máa ka kùránì kó kù ú odidi ẹ̀ ni àbáyà kan bẹ́ẹ̀ ni àbí súra kan bẹ́ẹ̀ ni dédé àtún mọ̀dàtà àdádálẹ̀ ni bíbíà yìí àbí ẹlòmíràn bíbíà bíbíà kò mọ sáńpẹ ní ọlọ́run àmọ́ pé bíbíà kí ni ká mọ sáńpẹ pé láà àwọn bíbíà bíbíà nù lárúbáwá náà ní bíbíà ni àdádálẹ̀ nígbà tí ń pè ní bíbíà òun náà ní tí ò òun náà ní tí ò ẹ̀sìn tẹ̀wá tuntun ẹ̀sìn kìí náà ní tó pé kò sí láyà nẹ́bí sọ̀rọ̀ àwọn ẹ̀sìn lọ́wọ́ àwọn amú ẹ̀rí wa pé kílẹ̀ rí ó dàbí ànábì sọ̀rọ̀ àwọn ẹ̀sìn lọ́wọ́ ànábì ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd ànábì ní tó bá dá àkọ́ kálẹ̀ nínú ẹ̀sìn wa yìí ma laysa minhu ní tí ò sí ń bẹ̀ fa huwa radd ànábì ní á dá padà fún ìyàní ọlọ́run bá lè pẹ̀lú òní gbà lọ́wọ́ rẹ̀ yóò ì yóò dìgbà bùyà ìta wọn tẹ ìta fún ọ èsì tó o bá gbọ́ ni àbí òtú ọ abẹ́ ti dárí kìá mọ̀ nísìn ẹ wá rí sáà dúró àtàwọn ẹni ti kókó ọ̀nà tẹ̀sí àrò pé o tún ti kúrò aláwọ̀ ó ní ìyàlá sára kéfà àbá wa ni wọ́n mímọ̀ dàkọ̀ dàm wọ́n ní inú àwọn àlàyé tàbí wá sí kọjá yìí yóò dàm á lọ rí mà annahu la yajuzu aqdu majlisin li khatmi al-Qur'an li gharzin al-gharzin marfu kò lẹ́tọ̀ọ́ àwọn akóra ẹni jọ pa abẹ́sẹ̀ afẹ́ ka Qur'an nítorí ìdíta sọ yìí wabillahi tawfiq kí ọlọ́ọ̀bà àdìsọ́lá fọ́sàtúwá ti fi fọ́sàtúwá ti kò jẹ́ tó ẹ̀yìn wọ́n já àwọn ìbéèrè yìí ní kíni láwọn bẹ́ẹ̀ tó ṣe kíni ẹ wàá rí kíní kan bẹ́ẹ̀ ẹ wò pé wò dáhùn béèrè ẹlẹ́kẹta ìpè ẹ̀gbọ́n béèrè béèrè ẹlẹ́kẹta pé tó wá lẹ́tọ̀ọ́ kéwòn tó kíni kéwòn àtẹ́ǹdì irú ìjòkó báyìí àbí kéwòn wá jẹun àbí ẹlẹ́gbẹ́ àbí wọ́n ti dáhùn rẹ̀ máa ń sọ wọ́pẹ́ nǹkan ò dáa kò sì wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀ ìdáhù kò dáa ànábì sallallahu alaihi wasallam ò ṣe fìdáhù tẹ́ bá lọ wọnú kùránì gbogbo áyà tí máa ń wá nípa fìdáhù fìdáhù fìdáhù fìdáhù àwọn kẹfẹ́ yìí náà máa ń kábàámọ̀ tó wá níjọ́ gbídà kìyàmà kí ọlọ́ọ̀bà àlẹ́sọ̀lọ́mù á kábàámọ̀ èé ipe èèyàn lè náà min azabi yawmayi mu yawmayi ah kò bá jẹ́ kí gbogbo ayé ìkójẹ́ tàwọn lónìí káwọn fi jẹ́ kí ni káwọn fi ara àwọn kalẹ̀ kó níbi ìyàtọ̀ àjọ gbèdà ìṣẹ́yàmà gbólóhùn fìdáwò fìdáwò fìdáwò fìdáwò tẹ bá ní àwọn kèfèé ní tí wọ́n kábàámà àwọn ọmọ fi ń lọ́wọ́ sọ fọ́lọ́ pé ah ah wọ́n bá ṣe lónìí ká ní kápá lórí kaba yìí káfi tó kí ni káfi ṣe fìdáwò káfi ra ẹ̀mí ara wa káfi ra ara wa kó nínú ìyà ẹ dákun ìbéèrè tèmi wá fẹ́ bèèrè lọ́wọ́ àwọn tó máa ń ṣe fìdáwò pé ẹni òkúta òkúta kú ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ó ti wà nù náà ẹ wá fẹ́ ṣe fìdáwò ẹ wá fẹ́ ra iná ẹ fẹ́ bọ́ òkú náà kò lọ́rùn rẹ̀ ẹ máa béèrè lọ́wọ́ wọn tẹ bá sọ fún ẹnìkan ní ti pé òkú yíyó ọmọ náà ni àwọn afẹ́ ra afẹ́ ṣe fìdáwò afẹ́ fi àdúrà afẹ́ ṣe afẹ́ bọ́ òkú náà kò lọ́rùn rẹ̀ ẹ tó bá tó kó sọ fún àwọn kan ní tó bá ti lọ ṣe fìdáwò ni ò ní káyìí tẹ máa ń bì sí à ẹ wá sọ pé bàbá tó fìdáwò gbogbo fìdáwò ìjọ kẹta bíbí àyè ìjọ kẹrin ìjọ karùnún ìjọ kẹfà ìjọ keje ìjọ kẹjọ twenty one days forty one days eh, one year eh, remembrance ọdún mẹ́wàá àwọn ọdún mẹ́wàá twenty years fifty years ẹni ká anúfàásì gbogbo ẹ̀ pátápátá àdáda lẹ̀ àdáda lẹ̀ ládàá rẹ̀ sì ní gbòòrò tó bá jẹ́ pé òkú náà wà ní ẹni tí máa ń ṣe é gbà tó wà láyé tó náà máa ń fara mọ́ sábà náà ti di bàbá rẹ̀ ní yóò sì máa jìyà bẹ́ẹ̀ tẹ́tẹ́ o bẹ́ẹ̀ ṣe ṣe fìdáwù rẹ̀ ṣe fún òun náà máa ń lọ fìdáwù tẹ́lẹ̀ òun náà máa ń ṣe fìdáwù bẹ́ẹ̀ ṣe wá ń ṣe fìdáwù rẹ̀ òun náà yóò máa jìyà ń sáré kí ló fà á nítorí pé àwọn màláìkà àwọn màláìkà òun máa jẹ́ yà látara pé tọ̀ nítorí òun ṣe láyé ẹ́ abu ni wọn ti láyé bí wọn náà ṣèkìrì tó kọ fún wa wọn náà ni wọn ti lẹ́yìn rẹ wọn náà máa gba kọmíṣán kó máa gba kọmíṣán tẹ́lẹ̀ òun náà ló kọ àdójẹ tó gbójú òbá ti dáa ìjà máa kọ̀ndẹ́mù tí wọ́n bá ti wá kú nísìnyí táwọn wá lajú nínú àní à àwọn àní ẹ̀mẹ́ta ló ń jẹ ẹ̀mẹ́ta ló ń wọ́n ẹ̀mí lẹ́nu ẹ̀pá àwọn àwọn àtẹ̀bìdá òkú àwọn àtẹ̀bìdá òkú òní gbẹ̀sẹ̀ kankan àwọn ni wọ́n ti kí ni àwọn ni wọ́n gbẹ̀sẹ̀ tó nígbà tí wọ́n gbẹ fún àyè gan kó o ti kí ni ògbà ni wọ́n pè ní ìdáhùn ògbà wọlé tó náà dára sí eléyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lẹ́yìn ara àwọn ọ̀nà tá a fi wá sí kí ni tá a fi wá mú ìnira bára wa nù gbogbo àwọn nǹkan tá a kàkà ìjọba bá pàdé ara wa a máa ṣe tààzíà kò sígbà tí yóò lè ṣe tààzíà tí yóò lè bá ní kẹ́dùn gbogbo àti ìyàbá ti rí ẹni wọ́n là lórí fóònù ìyá máa ṣe tààzíà àwọn àlejò àwọn àlejò pẹ̀lú ọkọ rẹ̀ yẹn ó ṣe tààzíà náà ẹ pàdé lọ́jà ẹ pàdé nìkan gbogbo ìjọba ti pàdé ẹ̀ ṣe tààzíà káwọn wá jòkó káwa kóra wa jòkó nílé olókùn káwa mú wáyé káwa kóra wa jòkó síbẹ̀ eléyìí náà inú àdádálẹ̀ kan ni nítorí pé ọjọ́ ti lọ torí pé àyè ò ní gbà wá ni ìbá ka ọ̀rọ̀ gbogbo àwọn àfa mọ́sẹ̀ àti mẹ́rẹ̀ẹ̀rin torí pé ẹlòmíì ó takú ní fìdá màlìkíyà làwa ẹ̀yìn àwa ìmọ̀ màlìkí làwa ń tẹ̀lé tẹ́tẹ́rì mọ̀ màlìkí takò ó ní kò lẹ́tọ̀ọ́ kó kó wá kú fún yàn kó wá lọ lè mú lúngù kan àbí kó wá ta tẹ́ǹtì bì kan kó wá ní dáhùn ètò máa bọ̀ ni eléyìí nínú àwọn àdáda rẹ̀ tí ò lẹ́rìí kankan ibi tí gbogbo yóò ti pàdé òun náà ní kẹ́ pàdé níbo kẹ́ pàdé ní kẹ ẹ kírun tó kula kẹ ẹ sì túká bẹ́ẹ̀ bá wá pàdé ọmọlókù àbó tí wá sí ilé náà ni kí kò sì túká kọ máa lọ ẹlòmíì wo jìdé bẹ̀ láàárọ̀ níta aláàjì kiri tí mo sọ pé ìyàwó rẹ̀ kú ọ̀rẹ́ mi àbá ti jòkó tí omi ti jọ mi nínú tí o ti wá jòkó nù ìbẹ̀lẹ̀ ayé ló ba ìbẹ̀lẹ̀ asáàlú ba ìbẹ̀lẹ̀ òtí máa dáná tẹ̀wọ̀n pé bídíà ó máa kó bídíà ránṣẹ́ ni tẹ́ bá ti dá bídíà kan lẹ̀ yóò tún bí bídíà míì dídí àpé ká jòkó ibẹ̀ náà lẹ́jọ́ àwọn nígbà àwọn tó máa ń jòkó yìí tábọn sí àmọ̀ wọ́n tó máa lọ̀dé dákọ ni tó máa mọ̀ lọ̀dé dákà ni ó dá ẹ̀yà máa rùkọ́ fún wa ẹ̀yà máa dákà fún wa bìtìbìtì à ẹ̀bà tó máa dáná ẹ̀bà tó bẹ̀rẹ̀ sí máa dáná láti fún máa dáná bí òkú yìí dídí àní àdádálẹ̀ ni Jabir ibn Abdullah ọgbà hadith alábọ̀dà anábì sallallahu alaihi wasallam ó ní kunna na'uddu al-ijtima' wọ̀tọ̀ ní atatọ̀ àm nínà níyàá ó láwọn máa ka kákó rẹ̀ níjọ níbi olókùn káwá péjọ síbẹ̀ ìtìmù wọ̀tọ̀ ní atatọ̀ àm àbí káwá dáná nílé olókùn àwọn máa ka kún nínà nínú ẹkún àwò ẹkún aláàánú mi ló lọ yìí wọ́n ní inú táwọn máa ń ká fún nù a ti mọ̀ pé káṣe nìyá ha ìkíra kí nìdájọ́ rẹ̀ a mọ̀ pé haram ní dá gbọ́dọ̀ sí ẹgbẹ́ káwọn sàbí ànẹ́bí ní tí wọ́n ka gbogbo ìdẹ́ ìdílé àwùjọ lónìí ìdáwó kọ́dà wọn ò ní ti gbókú mi lẹ̀ báyìí tí ìgbà tó kí wọ́n tọ́ kó kú ni wọ́n tó wá ní iná ìgbẹ́lẹ̀ wọ́n ní ẹ̀yìn pèwó tí wọ́n á ní òkúkú káàdì ṣe káàbọ̀ pẹ́tọ̀ ìbànújẹ́ náà ló dé lóòótọ́ ọ̀hún ara fẹ́ra kù mọ́ ẹ̀yìn ìbànújẹ́ ló yẹ kó bá yẹn àmọ́ wàá sàn yín àwọn tó fẹ́ gbó lọ́wọ́ yín wọ́n á sàn yín bẹ́ẹ̀ à bẹ́ẹ̀ bá ti fáwọn yẹn ló jẹ sí ibi fìdá ọ̀gbẹ́ ládọ́ ti máa pọ̀ fókù yín sí ládà kan kò ní pọ̀ fókù o ládà kan kò ní bá òkú ẹ wá máa sọ kòránì kalẹ̀ tó fi jọ́ kẹjọ ẹ bá wọn kan àwọn anigbókù bá wá sọ àtọ́lẹ̀ ńkọ́ ẹni tó fẹ́ kú wá nípa ẹ̀dàkùn ní bá ti kú nínú owó mi mo fẹ́ kẹ́ ẹ fi àwọn aláàfà títí ó fi di kùránì méje méje òní wọn gbọdọ̀ mọ sọ̀kalẹ̀ fún mi tí n bá ti kú tí n bá ti sọba tí n bá sọba kẹ yọ ní owó mi wọn ní tó kú bá sọ àtọ́lẹ̀ rẹ ńkọ́ àwọn afáà ni ẹ̀ní dá lóhùn ẹ sáà tilẹ̀ ẹjọ́ máa lọ ẹ̀hẹ́ tó bá lóòótọ́ ẹ̀lẹ́gbọ́ ẹjọ́ máa lọ tó bá ti wá lọ sáà tẹ jí ẹ̀ ní ti pe àwọn aláfáà kankan ẹ̀ ní ti kọ́lá nìkankan tó nǹkan tẹ́ ká dúró wọ́n lórí pé ẹ wá àwọn ọ̀nà míì tó dáa láwọn ọ̀nà orí tó lè sàǹfààní fún òun náà lẹ́wà tó kiri òun lẹ́wà tó kù ẹ má nàá lọ́wọ́ lé yàgò torí pé tẹ́ bá fi bá a ṣé bá òun nìyí ẹ̀yin lẹ́sẹ̀ sí òun náà lójúmọ́ lé fi kíni lójúmọ́ jìyà rẹ̀ ẹ̀yẹ wá sànù rẹ̀ inú owó òun nìyí ẹ̀ wá omi tí wọ́n ti ní ìkànga ẹgbẹ́ kànga sílẹ̀ àwọn tálíkà àwọn aláìní bó ṣe mọ́sálásí náà lè lè kọ́ sínú kan ẹ̀kọ́ torúkọ rẹ̀ bó ṣe kọ́ àná lè rà sí mọ́sálásí gbé tí wọ́n ti tìlá wọ́n ti kọ́ àn àwọn ọ̀nà tálíkà tẹ́yìn bá mọ̀ òun náà ti tẹ́ lówó fún ẹ má ṣe bó ṣe ní ẹ má kó ṣe bẹ́ẹ̀ ṣe ra rẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀hẹ́n tó bá ní ara tẹ́ bá ṣe wá àti tó bá ní ara mo ti fẹ́nu mo ní ẹ ṣe tó wá rí pé wàá bẹ́ẹ̀ tí ní ayá rí ẹbí rẹ̀ nígbà bá lọ sáà kò kú lè bojú ẹ̀yìn má kò sì lè máa bá ń ṣàlejò ní ṣe á ní mo ní ẹ ṣe ní ẹ ṣe mọ́ ni sì ní ṣe bóyá ni pé òun gan tó bá ti kú tán èyí tẹ̀ ń ṣe òun padà mọ́ adùn mọ́ni tó bá wà ilé ló padà mọ́ adùn kó mọ̀ dúpẹ́ ibi gbogbo tó bá wà torí pé ládàá ló ti ní ládàá ló máa lọ lè bá ibi ká ti lọ òun náà ni pé ìjẹkùn ọlọ́run bá lè sọ láti ìjẹkùn fún wa níbi gbogbo àwọn nǹkan lè ti ti nínú gbèsè ayé wa inú ìjẹkùn náà ni ọ̀nà tí àgbà jáde láyé ọ̀nà ìjẹkùn ni ibi àgbà wọlé ọ̀nà ìjẹkùn ni àbáwọn bíjà ọdún tó dé wà lójú ọ̀nà àbáwọlé wọ́n dúró de wá lójú ọ̀nà àbájáde ẹ̀sìn báwọn nìkan ìdáwó ọmọ olóòkú àwọn ìlú òjẹ̀ tó wá máa pẹ́ ọmọ olóòkú lọ́kọ̀ kan ní sọ èló ni wọ́n fi ṣe lómi ṣe kíní fún yára rẹ̀ àwọn owó ti fẹ́ràn yára rẹ̀ tó lónìí wọ́n kálukú máa dáká ń bẹ̀ ọ́ ẹ́ owó ẹbí ló bu ọ̀tọ̀ owó kíní kan ọ̀tọ̀ gbogbo oríṣiríṣi àwọn afọ́ oníwà sí wà sí ìrọ̀lẹ́ àárọ̀ wọ́n wà sí ibi gbogbo eríṣiríṣi báwo ṣe wàláì bíbí àdádálẹ̀ ní tó ti jẹ́ kankan látọ̀dọ̀ náà látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó látara di eléyìí ìjẹ̀kùn tí ìsìláàmù ṣe fún wa ẹ̀dá kan ẹja ń gba ìjẹ̀kùn yẹn sábàmù pa lówó tá a fẹ́ nẹ́rù tó tá a fẹ́ràn òkú wa ẹja ń lọ́nà tá a tó là fún wa tí ó fi ládàá rẹ̀ fi máa bókù táwa náà fi ní máa gbẹ̀sẹ̀ látara rẹ̀ Eh, torípé ẹ̀sẹ̀ láàmà gbà nígbà tá a bá ń ṣe ìdáwó ẹ̀sẹ̀ láàmà gbà nígbà tá a bá ń ṣe jọ́kẹ̀ ẹ̀jọ́ tá a bá ń ṣe jọ́kẹ̀ ẹ̀ta ẹ̀yìn tó fi á di pé nìsín àwọn ẹ̀sùn wa máa tó kú tó fi á di nìsín àwọn ẹ̀sùn wa ya fọ́tò wọ́n tó wa ya fọ́tò àbá tó kú wọ́n tó wa lẹ̀ mọ́ àbá wọlé ilé wọn ẹ̀dàpọ̀ ẹ̀wọ̀n tá a fẹ́ sá ẹ̀wọ̀n tá a sọ ẹ̀sìn dà ẹ̀wọ̀n tá a sọ ẹ̀sìn dà àwọn amúkọ́ amúkọ́ tó yọ ní mo kọ́ yìí kaba yìí àyà sì kà ní àgbàlagbà wa ya fọ́tò yọ wa tóbi lálábàyìí wọn wá gbé síbi àbáwọlé ọba yìí nígbà tó ń ti fìdáwò rẹ̀ ẹ̀dàkùn níbo lè léyìn náà wà nínú ẹ̀sìn ẹ́ ká fi kọ́ ìdásù ká fi àkótó rẹ̀ sí lẹ́yìn ògbó lè yà dáadáa lẹ̀ ní ká máa lọ kásá alásà ẹ̀ kásá alásà ni àṣà alásà ni àwọn kiri yó àwọn náà ní gbogbo orí bẹ́ẹ̀ lẹ́yìn jẹun jẹun tó yà fọ́tò òkú tó gbé síbi kan tó ní ká máa lọ lè sáyìn ní ìtàgé ìjọba ti wá sí ẹmọ sáyìn fún òní àsáyìn ní Islam tó bá ti ṣe járíà máa lọ bá ti kíyàn máa lọ gbogbo àwọn kan ẹ̀já sọ̀rọ̀ fún kò sí orí kankan bẹ́ẹ̀ o ìnira ní àmọ́ abẹ́ kókò yóò sì bàjẹ́ ní apá ọ̀tá wà láyé abẹ́ ọlọ́wọ́ bá àríkọ́lá mọ́tà sànù wa mọ́tà sàlékún àgbóyè sìn fún wa pẹ̀lú ọ̀dọ́ ọlọ́wọ́ bá àríkọ́lá tó lọ́la àwọn àpẹẹrẹ míì nínú àwọn àti pé Ìsìlámù ó ti rọrùn fún wa bẹ́ẹ̀ tí ìrọ̀rùn tí o fẹ́ ní bó ti báyìí kó ti máa àmọ́ látara pé àìgbẹ́sìn yìí à ń para ní ara wa ń bẹ̀ bókun mi bá kú ní ti báyìí tẹ báyìí tọmọ olókùn mi tẹkùn rẹ pọ̀ gan ẹ bá lọ wáyé kò ṣe pé ẹkún ẹni tó kú gẹ́gẹ́ ní bàmí jẹ bóyá ẹ ṣe ẹkún ìnáwó kó tẹ́ ti lọ́rùn ẹ̀kún fìdáwò kó láti wá ṣe bá kó láti ibi òṣèlú fún báyìí kọ́lẹ̀ nìkan sọ kíníkan fún mi ó ní àwọn ibìkan bẹ tó jẹ́ pé ìlú kan bẹ tó jẹ́ pé tó kú bá kú nìyẹn ọmọ ẹ̀ tó wá ń dalẹ̀ kó tó dé àwọn kan ó sì lọ́ọ́ lè gba ogun kan láwìn kalẹ̀ kó tó dé bẹ́ẹ̀ ah, bàbá rẹ̀ kú ọ̀tọ̀ yín dé lọ́la yín dé lọ́túnla kó tó dé báyìí wọ́n wá lọ lè gba kan gbà rẹ̀ sí ìgbé kó gbá ó gbẹ̀ fún wa fún ní tó bá dé pé tòun a ti gbà yóò ti máa dára rẹ̀ kẹ̀kẹ́ fáwọn èèyàn kálí wọn wọn jẹ́ òwúrọ̀ àwọn ọmọ láyé nìyí àǹfààní olówó abẹ́kùn wa wàá lọ́wọ́ bàálí tọ́lá nígbà tàbí fún àgbéyé sìn fún wa kí kò sí àǹfààní fún wa láyé níbi ìkóso àgbàdì máa lálẹ́ kìí àmà هذا وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك